ọlọ́run bá tí ó tún yọ̀ǹda fún wa ní oṣù eléyìí láti jókòó ìdánilẹ́kọ̀ọ́ èyí tí máa ń wáyé ní ààyè yìí ní oṣooṣù nípa alfiq àgbọ̀yé ẹ̀sìn èyí tí à ń lo tíráfàwà muhammed albashir tí ó pè ní ashal almasalik manzuma ni tí a sì ń ṣe ẹnìkọ̀ọ̀kan wá lójú kòkòrò láti lè hàn so ó lé tiẹ̀ ní one thousand ṣùgbọ́n ọ rọrùn púpọ̀ tá a bá ha pẹ̀lú ògo ọlọ́run gbogbo ohun tí jẹ́ fíkì yọ rọrùn fún yẹn púpọ̀ gẹ́bí nǹkan tí a ti ṣe àlàyé lọ tẹ́lẹ̀ torí pé ojú pàdà téèyàn fi máa ń rí ẹ̀kọ́ mà ó ní kéèyàn á nǹkan kó sì tún gbọ́ ìtumọ̀ rẹ̀ ní àgbọ̀ yékéyéké lọ́dún ẹ̀ tí ó ti síwájú rẹ̀ nínú ìmọ̀ ibi tí a dé dúró ó ní àlàyé nípa àyàn àtọ́hírọ́ wọn nẹ́jìfẹ́ àwọn nǹkan tí ó nǹkan tó mọ́ nínú sẹ̀ríà àti àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́gbẹ̀ẹ́ a ti ṣàlàyé púpọ̀ láàrin nípa pé n ti ń jẹ́ ntọ́ mọ́ àbí ntọ́ jẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ọ yàtọ̀ nínú sẹ̀ríà sí ìtawà bárẹ̀ a sì ti ṣàlàyé kí ni nǹkan tí ó fà á tí àwọn onímọ̀ pàtàkì jùlọ àwọn màlìkéyà tí wọ́n fi máa ń ṣe àlàyé ìtọ́mọ́ àti nǹkan ẹlẹ́gbìn lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣàlàyé àlámàrí omi tán. ibi tí a ti bẹ̀rẹ̀ tí afa ti ti gbé náà ni pé wàkúlò ayé ń tọ́ irun wọ̀nyẹ̀ làákọ́ lùcábòho mùkàtòho wàcárọ̀kọ́ sọ̀fọ̀rọ̀ho balgọ́mòho dùmùcòho mọ̀rọ̀rọ̀tún mùbáxí àwòrán jẹ̀còho ìnìkítàdà bìtọ́ irin wọ̀lẹ́bẹ̀nu min àdàmẹ́yìn fi hayatin tuqanu ibi tí adédúró nìyí ó akálàsì ó lè fẹ́ lágbára díẹ̀ fáwọn tó ṣe pé a ṣe bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ni ṣùgbọ́n afẹ́ kó ṣe pé kí àǹfààní yẹ kọ́ kárí yẹ fàtúbíjá sí pé a ṣàlàyé ní ìfọ́síwẹ́wẹ́ púpọ̀ pẹ̀lú ìṣàlàyé ọ̀rọ̀ àwọn onímọ̀ àti ẹ̀rí wọn àti ètò tẹ̀sùn wọn kó lè já sí pé àwọn tó ti wà ní advanced level kí wọ́n lè sàǹfààní. a wà á sọ sókè nǹkan tí a ṣàlàyé yẹ tí ó fi lè jẹ́ àgbọ́yé fún àwọn tó ṣe pé àwọn ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ni sókè àǹfààní yẹ kó lè kárí ìlàfín síbẹ̀. lára sókè nǹkan tí a ti bá lọ ní oṣù tó lọ ni pé kólú hayé ntán hir ilá kíni alakínzéyà so gbogbo nǹkan tí ń sẹ̀mí pátá ni tọ́ ma ìyẹn ni pé gbogbo èyíkéyìí ti ń sẹ̀mí tọ́ba kú sínú omi a lè lo omi yẹn láti fi sàlùwàlà ó lè wà lára wa ká sì máa ká máa kírun ìtumọ̀ rẹ̀ nìyẹn àyàfi alhinzir àyàfi ẹlẹ́dẹ̀ nìkan pẹ̀lú ẹ̀rí pé ọlọ́run bá pè ní rit ẹ sì ṣàlàyé àgbọ̀yé àwọn màlìkíyà nípa àlámẹ̀rí àti bí ó ṣe já sí pé ritu tí ọlọ́run bá sọ ibi etí jẹ́ odidi ẹlẹ́dẹ̀ ẹni ọ̀pá dàsí kódà bí a bá fẹ́ kọ́ padà síbi lá ti ṣe ẹran ìyẹ́mí pé mimbabi alghalib ni yẹnì kharaja makharaj alghalib so ẹni a pè ó ti yí àwọn tí ọba ti kẹ́kọ̀ọ́ jìnnà so ìyẹn ni píríncípù àkọ́kọ́ tí a sọ píríncípù ẹlẹ́ẹ̀kejì ni pé kúlò sórin tọ́hìrì ilà zora alkhinzir walkel gbogbo pé ẹran fi ẹnu bọ̀ nǹkan àbí nǹkan ti ń sẹ̀mí ó ti ẹnu bọ̀ nǹkan ọmọ ìyẹn ni pé tólóńgbò bá ti ẹnu bọ omi a lè lo omi yẹn láti lè fi sàlùwàlà tí àwọn nǹkan míì tó jẹ́ yálà kẹfìrí ni o àbí ẹni tó yẹ sẹ kẹfìrí ni o tó bá mu omi kù a lè fi ṣe àlùwàlà àyàfi omi tí ẹlẹ́dẹ̀ tó bá tẹnu bọ̀ omi tí ẹlẹ́dẹ̀ bá tẹnu bọ̀ so ó ti di ẹ̀gbin àwa àfikún yìí pé àti ajá èyí tá a fi fi ajá kún bẹ̀ yẹn ni pé ẹ̀rí ọ̀dà wà fún lọ́tọ̀ so ìyẹn píríncípù ẹlẹ́ẹ̀kejì náà píríncípù ẹlẹ́ẹ̀kẹta tá à ń bá lọ ó ní pé nígbà tá a ṣàlàyé gbogbo ohun tí jẹ́ ẹranko àbí tí ń sẹ̀mí yálà léèyàn àbí lẹ́ranko tá a sì ṣàlàyé ìtọ́ tí ń jáde lẹ́nu ẹ̀ àwọn nǹkan míì wà tí ń jáde tí èsì tọ́ àwọn onímọ̀ máa ń ṣe àdáyanrí tọ́ torí pò ń pilẹ̀ ní báàbù lọ́tọ̀ à ń pè ní báàbù asar ẹ́ asor ìyẹn ni àṣẹkùbọ̀ nǹkan tí èèyàn bá mu so ìyẹn fatimẹjá sí pé àwọn onímọ̀ máa ń ṣe àdáyanrí rẹ̀ wáyé lá ìtọ́ náà wà lára tí ń jáde lára nǹkan tí ọ́n sẹ̀mí so principle ti akọkọ mọ wa bẹ yẹ tí ó fi lè clear ó ní pé kólo máa ń fasọlà àni tọ́hìr fahuwa tọ́hìr ìlànà dala àleyhi délé gbogbo ntọ́ bá jáde pátá lára ń ta ti sọ ikọ́ mọ yẹ sẹ́yìn pé aṣọ pé gbogbo ntí sẹ́yìn pátá lọ́mọ àyàfi kíni àyàfi ẹlẹ́dẹ̀ nìkan gbogbo ntọ́ jáde ń bẹ̀ nítọ̀ ìpìlẹ̀ ní pé ntọ́ mọ الأصل أن كل من فصل من الطاهر أو عن الطاهر فهو طاهر إلا ما دل إلا ما دل عليه الدليل àyàfin tẹ́rì bá ti àyàfin ẹ̀ lóko ìpìlẹ̀ ní pé gbogbo ti ń jáde ìfògà lára ọmọnìyàn ìtọ̀ ti ń jáde lára ẹ̀ ìgbẹ́ ti ń jáde lára ẹ̀ ìpìlẹ̀ ní wípé ìtọ́mọnì àyàfi tí ẹ̀rí bá sọ wípé ọjẹ̀gbìn òdìkejì rẹ̀ ní pé kó lò نجس كل على أصل أن كل من فصل عن النجس فهو نجس إلا ما دل عليه الدليل gbogbo ń jáde pátá lára ń tá sọ pé ọ jẹ́ ẹ̀gbin kí la sọ pé ọ jẹ́ ẹ̀gbin ẹlẹ́dẹ̀ so gbogbo ń jáde lára ẹ̀ ẹ̀gbin ló náà àyàfi lára ń tá ti sọ pé ọ jẹ́ ẹ̀gbin náà ó ní alimẹ́sà tó kú tí wọn ò dú tó kú sí gífà sọ á ẹ̀ ìpìlẹ̀ rẹ̀ ni pé gbogbo ń tọ́ba jáde lára ẹ̀ kí ni o ẹ̀gbin ni àyàfi ìtẹ́rì bá sọ yìí pé kìí sẹ̀gbin nínú ẹ̀ tába ti mú píríncípù yìí sọ́wọ́ láàfin wa lè gbọ́ àwọn nǹkan tí àáfà ti ń ṣàlàyé láàfin lè gbọ́ yé a ti ṣàyàfi àwọn kan ní oṣù tó lọ ó ní ìgbẹ́ àti ìtọ́ ọmọnìyàn torí pé ẹ̀rí fi rinlẹ̀ yìí pé ìgbẹ́tọ́mọnìyàn yà àti tọ̀tọ̀tọ̀ ẹ̀gbin ni tó ṣe pé kò lè wà lára aṣọ rẹ̀ kó fi kírun so a ti ṣàlàyé léyìn lẹ́kùnrẹ́rẹ́ a ní padà bẹ́ẹ̀ a sì ti ṣàlàyé wípé ṣùgbọ́n tá à ń jẹ ẹran tá à ń jẹ bíi ẹran ewúrẹ́ ẹran àgùntàn ẹran màálù ìtọ́ rẹ̀ àti gbẹ́rẹ̀ tọ́ba wà lára aṣọ èèyàn yẹn lè fi kírun kìí sẹ́gbin kọ̀wá bùkátà sí ká sẹ̀sẹ̀ mẹ́rin wa ẹnìkan béèrè ní oṣù tọ́lá yìí pé àrí ẹ̀rí wípé anabi sallallahu alayhi wa sallam ó ní kí àwọn kẹtàrà wọn ọ̀yà kí wọ́n mú ìtọ́ ràkúnmí ìtọ́lárí ẹ̀rí rẹ̀ kí ni ẹ̀rí tìgbẹ́ láfikún sí ìdáǹtà dáhùn níjẹyẹ ní oṣù tó lọ yẹ ẹ̀rí rẹ̀ náà ni pé ìpìlẹ̀ ni pé kí ni pé kì í sẹ́gbìn so ẹ̀rí ni ó sọ yìí pé ọjọ́ ẹ̀gbìn so nígbà tá a ti rí ẹ̀rí tó sọ yìí pé àwọn ẹran tá à ń jẹ bíi rakumi bíi màálù bíi àgùntàn yìí ti ń jáde lára ẹ̀ nígbẹ́ àbí nítọ̀ kọjá gbin yẹn àti pé tó bá wà lára sọ alẹ́sẹ̀kìnní alẹ́fikirun pẹ̀lú ẹ̀ ẹ̀ ti ń sin màálù níbi tí ń kó màálù sí wọn ó lè kírun bẹ̀ torí pé ìtọ̀ tí ń tọ́ àtìgbẹ́ tí ń yà kìí ṣe kíni o kìí ṣe ẹ̀gbin a sì ti ṣàlàyé pé ìyàtọ̀ wà láàrin ká sọ pé nǹkan jẹ́ ìtọ́mọ́ àbí nǹkan jẹ́ ẹlẹ́gbin sí sá a lè jẹ́ àbá a so a ti sàlàyé léyìn a ti sọ lọ torí pé báàbù tó yàtọ̀ síra wọn ni so ìyẹn ni pé topic tó yàtọ̀ síra wọn ni pé ṣé nǹkan jẹ́ ntọ́mọ nínú sẹ̀ríà àbọ̀ jẹ́ ẹlẹ́gbin ọ yàtọ̀ sí pé ká sọ pé sá a lè jẹ́ àbá a torí pé kèé ṣe gbogbo ntọ́mọ la lè jẹ́ nínú sẹ̀ríà àti mọ́ píríncípù yẹn wa kèé ṣe gbogbo ntọ́mọ ńlọ́lẹ́tọ̀ láti lè láti lè jẹ́ lápèjúwe a sọ yìí pé ẹranko abidjan sọyìn tọ́mọ ni ní nǹkan tí a ti ṣàlàyé lọ bí oṣù méjì sẹ́yìn ṣùgbọ́n ìwọ ni kéèyàn jẹ́ lè tọ́ tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ tí a padà lọ sí ibẹ̀ gẹ́bí tí a sọ ibi tí a bọ̀rọ̀ dé ni pé wọ̀lẹ́bẹ̀nu mìíràn ádámiyín fi hayatin tó kọ́nù lára ti jáde lára ti sẹ̀mí àti ti èsẹ̀mí òun ni laban milk ṣé ìtọ́mọ ni àbí kèsì nǹkan tọ́mọ èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ wọ́n pín milk tí ń jáde sọ́nà méjì ìkan wà tí ń jáde lára ọmọnìyàn ìkan wà tí ń jáde lára ẹni tí ì sọmọnìyàn tọ́jẹ́ bíi ẹranko èyí tí àfa àkọ́kọ́ sàlàyé nísìnyí ni èyí tọ́jẹ́ èyí tí ń jáde lára ọmọnìyàn ó ní pé wàlẹ́bẹ̀nu mi ní ádámì yẹn fi hàyà tí tó kọ́nu wàrà tọ́ba jáde látara ọmọnìyàn tá a màmàdájú kéésì ń sẹ́mi lọ́wọ́ tómi pé tọ́ba ti kú kéésì mi tó nìyẹn iṣu mi nù tàǹbọ̀ lérí ẹ̀ tọ́ba sì ń sẹ́mi lọ́wọ́ wàrà tó jáde lára ẹ̀ ìyẹn ni pé tí omi bá fọ́ ma lọ́yàn tí ọyàn já sí i lára ó lè fi kírun tí kẹfìrí bá fún ọmọ lọ́yàn tọ́wájá sí pé ọyàn rẹ̀ yẹ ọwọ́ ata sí ẹnìkan la ó lè fi kírun ìyẹn ni pé gbogbo yálà mùsùlùmí ni o àbí kẹfìrí ni o wàrà tó bá jáde lára ẹ̀ kí ni o ìtọ́mọ ni ìyẹn sì ni ìpìlẹ̀ tí ọ̀wá bùkátà sẹ́rì torí pé a ti sọ nípìlẹ̀ wípé gbogbo ńdá bá jáde pátá lára ńtọ́mọ kílò náà ìtọ́mọ ni àyàfi kárí ẹ̀rí kò sì sí àyàfi lọ́dọ̀ àwọn onímọ̀ gbogbo àwọn onímọ̀ lọ́panupọ̀ lérí pé wàrà tí ń jáde lára ọmọnìyàn tọ́jẹ́ mùsùlùmí àbí kẹfìrí tọ́ba wà níbi aṣọ èèyàn lè fi kírun tọ́ba já sínú omi kò bá omi yẹn jẹ́ so ìyẹn ni ìpanupọ̀ àwọn tí ọjẹ́ onímọ̀ a sì tún rí ẹ̀rí nínú alukur'an tí ń sàlàyé eléyìí ìyẹn ni pé títún kápá mọ́ ìpanupọ̀ àwọn onímọ̀ yẹn torí pé tí àwọn onímọ̀ bá ti panu pọ̀ àwọn bùkátà sẹ́rì mọ́ ṣùgbọ́n a lè ṣàlàyé kí ni tó ṣokùnfà tí wọ́n fi panu pọ̀ ní tí wọ́n fi panu pọ̀ lé lórí ni pé láì ní èméjì àìmọ̀yáyà nínú alukur'an lọ́sọ̀ yìí pé a lè fún ọmọ èké a lè fún lọ́yàn àyè bẹ́ẹ̀ kọ́ ni tọ́ba ṣe yí pé ntí ọmọ ni kò ní lẹ́tọ̀ọ́ láti fún un píríncípù mi ọ jáde ń bẹ̀ yẹ kó àwọn yóò ṣọ́rọ́bù. فهو طاهر وليس كل طاهر يؤكل ويشرب principle nìyẹn يعني كي pé gbogbo tí sẹ́rí àbá ti sọ pé ó lẹ́tọ̀ọ́ láti jẹ àbọ̀ lẹ́tọ̀ọ́ láti mu àti pé nǹkan yẹn jẹ ntọ́mọ ni torí pé sẹ̀ríà ò ní sọ pé ká jẹ nkankan àyàfi kó sọ pé ìtọ́mọ ṣùgbọ́n kì í ṣe gbogbo tá à ń jẹ tá à ń mu ìlọjà sí pé kì í ṣe gbogbo ntọ́mọ ìlọjà sí pa àlè jẹ gẹ́bí nǹkan ti àbí ńlá lè mú gẹ́bí nǹkan ti àsọlọ. so tá a principle lọ́ndà píńsípù yìí àti pé nígbà tí sẹ̀ríà tí ọ yọ̀ǹda fọmọ ike láti mu wàrà ẹ ọmọ ìyá rẹ̀ àti pé wàrà yẹn kìí sí kíni kìí sí nǹkan tí ọjẹ́ nǹkan tí ọjẹ́ ẹ̀gbìn tí ọba ta sí ara sọ ìyá kọ̀wá bùkátà ẹ̀sẹ̀ lọ́fọ̀ọ́ síwájú kótó kótó di yóò kírun ìyẹ ní ọmọnìyàn ti ń sẹ̀mí lọ́wọ́ sùmọ́tàwá ti kún kọ́ ẹ rí i pé mọ̀fúùmù ẹ̀ ìyẹn ni pé àgbọ̀yé níbẹ̀ ni pé ìtọ́jẹ́ ẹ̀gbin ni lọ́dọ̀ màlìkíyà ṣùgbọ́n ó mu wá bẹ̀ ni ìtọ́jẹ́ almuhtamad nínú mọ́tàbù màlìkíyà ìyẹn ni pé èyí tí ọjẹ́ tí wọ́n gbára lé nínú mọ́tàbù màlìkíyà ni pé kódà kó ti kú wàrà tó bá jáde lára ẹ̀ tó bá ta sí aṣọ èèyàn lè èèyàn lè fi kírun yálà mùsùlùmí ni o àbí kẹfẹ́rẹ́ kílẹ̀ rí rẹ̀ písífọ̀ àkọ́kọ́ tá a ti mú wáyé náà ni pé gbogbo ti ń sẹ gbogbo ti ń jáde lára ìtọ́mọ́ kí ni o ìtọ́mọ́ ni a sì ti sọ tẹ́lẹ̀ síwájú pé ìyàtọ̀ wà láàrin kọ́mọnìyàn ó kúlẹ̀ àti kí nǹkan mi ò kúlẹ̀ ọmọnìyàn tó kúlẹ̀ kọ́sọ́ di ẹlẹ́gbin kílẹ̀ rí ta mú wa pé mùsùlùmí kúlẹ̀ báyìí kódà kẹfẹ́ ó kúlẹ̀ kọ́sọ́ di ẹlẹ́gbin ẹ̀rí wo la mú wá ń jọ yẹ ta ló lè ràn wá létí. torí pé à ń wẹ̀ ẹ́ tí mùsùlùmí bá kú à ń segin ni à ń wẹ̀ ẹ́ táwa ṣe kẹ́gbin ni wíwẹ̀ tá a wẹ̀ ò ní tuma bíi kéèyàn ó mú gbẹ kọ́sọ́ yìí pé òun ń fomi sí ṣé ó lè mú kúrò nígbẹ́ kó lè mú kúrò lẹ́gbin rẹ̀ ìgbẹ́ yẹ ìgbẹ́ náà ni ó sì máa jẹ́ ọ̀wọ́ yìí pé ibi tọ́ bá wà tọ́ bá kúrò nǹkan yẹ di nǹkan mímọ́ ṣùgbọ́n ìgbẹ́ gẹ́gẹ́ fún rẹ̀ kí ni òun ọmọ jẹ́ sọ ẹgbin náà ni torí pé àyínú nàjásà ni sọ tó bá ṣe pé ọmọ nìyẹn jẹ́ ẹgbin pẹ̀lú pé tó bá ti kú ni àti pé wíwẹ̀ tá a wẹ̀ yẹn kò sàǹfààní fún ìyẹn fàdé wọ́n yá sí pé wàrà tó bá jáde lára ọmọ nìyẹn tó jẹ́ mùsùlùmí kódà kó kú lẹ̀ báyìí tó bá ta sí aṣọ a sì lè fi aṣọ yẹ kí ọ̀ràn tó bá ta sí omi omi yèyí sí omi ẹlẹ́gbẹ̀ẹ́ kódà kó jẹ́ kẹfìrí ẹ̀rí tá a mú wa ní pé ọlọ́run sọ pé nínú sọ́rọ́tòlẹ̀ ìsọ̀rà wọ́lá kọ́dí karam náà bẹ́ẹ̀ ni adam gbogbo ọmọ anabi adam ńlọ jẹ́ alápẹ̀lẹ́ ní takrim wà fún. so kásá ikọ́ jẹ́ ẹ̀gbin yẹn ọ yẹ fẹ̀nàfà yẹn ni pé ọ jẹ́ àtòdíjẹ́ pẹ̀lú pé kápẹ́ ẹ̀gbin ni. ìyẹn lábala ń tọ́jú ọmọnìyàn ṣùgbọ́n lábala ń tí kìí sọmọnìyàn tó ṣe é pé bí ẹranko ńkọ́ wọ́n lẹ́bẹ̀ẹ́ nùmínà ádámì yẹn fi hàyà tí ń tò kọ́nù. وسائر الألبان كاللحوم في الكره والتحليل والتحريم pírísìpù tá a fa fìlẹ̀ lẹ̀ ni pé tọba fẹ́ mà ṣé wàrà nǹkan míì tí èso ọmọ nìyàn sọ́jẹ́ ntọ́mọ́ àbí kì í ṣe nǹkan tọ́mọ́ ìtòwò pírísìpù lọ́dọ̀ màlìkíyà tó sì já sí pé ní pírísìpù lọ́dọ̀ gbogbo àwọn àfáyòkù ogunlọ́gọ̀ àwọn onímọ̀ ìtòwò ni pé fẹ́ràn yẹ tá a lè jẹ́ nínú sẹ̀rí àbá a lè jẹ́ tọ́ba ti pẹ́ ẹran tá a lè jẹ́ ni àti wípé wàrà tó jáde lára nígbà tí ń sẹ̀mí á pín o náà nígbà tí ń sẹ̀mí àtìgbà tí ò sẹ̀mí wàrà tó jáde lára nígbà tí ń sẹ̀mí kí ni o ìtọ́mọ ni ṣùgbọ́n tọ́ba ti pẹ́ ẹran tá a lè jẹ́ wàrà tó bá jáde lára ẹ̀gbìn ni rakumi sẹ̀ńpà ń jẹ́ àti pé wàrà tó bá jáde lára rakumi tó bá ta sí aṣọ aṣọ yẹ ó kírun àbí òkírun ó kírun ṣùgbọ́n ẹlẹ́dẹ̀ àìjẹ́ àti pé wàrà tó bá jáde lára tiẹ̀ tó bá ta sí aṣọ kí ni o ẹ̀gbin ni. so píríncípù yẹn ni àáfà ni àáwò ṣùgbọ́n píríncípù yẹn kò wọlé èyí tó wọlé ni wípé ṣé ìtọ́mọ ni ẹran yìí àbí kì í ṣe ìtọ́mọ. píríncípù àkọ́kọ́ tá a mú wá nù tó bá ṣe pé ìtọ́mọ ni àṣẹ wípé wàrà tó bá jáde lára ẹ̀ ìtọ́mọ náà ni ó jẹ́ yìí ṣùgbọ́n tó bá ṣe kéékèèké sí ń tọ́ mọ́ àti pé wàrà tó bá jáde lára ẹ̀ kí ni ìyàtọ̀ píńsípù yìí sí ètò àfàsọ ibi tí yàtọ̀ ti wà níbí ká mú àlámẹ̀rí ajá ajá lè tọ́ tẹ̀sùn wọn máa yí pé khilafu wà ń bẹ̀ àwọn onímọ̀ wà ń tá a padà ṣàlàyé nígbà tí a bá débi bábùlù àtìmọ̀ kìí ṣe ń ṣùgbọ́n a ti sọ lọ wípé ìtọ́mọ̀ ni àyùbẹ̀ ni tọ́ba ṣe pé píńsípù àyàfi tó ẹnu ẹ̀ tọ́ba ṣe pé píńsípù tè tá a fà mọ́ wa tó ṣe pé ńlógún lọ́gbọ̀n àwọn onímọ̀ lọ tọ́ba ṣe pé ńlá fẹ́ lò wàrà tọ́ba jáde lára ajá tọ́ba ta sí aṣọ kò ṣe é kírun. ṣùgbọ́n pẹ̀lú píńsípù táwọn fi lélẹ̀ yìí pé ìtawò ni pé ṣe ń tọ́mọ́ ni àbí kí èsì ń tọ́mọ́ àti pé wàrà tọ́ba jáde látara ajá tọ́ba ta sásọ aṣọ yẹn ṣe kírun ìyẹn lọ wọlé kí ló fà á torí pa àti sọ pé ìpìlẹ̀ ni pé gbogbo ńtọ́ba jẹ́ ńtọ́ mọ́ gbogbo ńtọ́ba jáde lára ẹ̀ náà kí ni o ńtọ́ mọ́ ni ayé afikárí ẹ̀rí ẹ̀rí ni ó sọ yí pé nǹkan yẹ ọ̀mọ́mọ́ kò sì sí ẹ̀rí kankan láti lè sọ yí pé kọ̀ mọ́ ìyẹ ní nǹkan tí ń sẹ̀mí nínú àwọn ẹranko ṣùgbọ́n tó bá ti kú ńkọ́ tó kú sí òkú ńbete láì dùn kí ni ìdájọ́ wàrà tiẹ̀ ogunlọ́gọ̀ àwọn onímọ̀ lọ sọ pé wàrà rẹ̀ so kìí ṣe nǹkan sí ọmọ torí pé a ti sọ píríncípù kan ìyẹn náà sì lọ́ọ́ bá píríncípù tiwa náà mu a ti sọ yìí pé kúlù aláṣọ àna kúlù mà ń fọ́sọ̀là àni najis fọwọ́ najis gbogbo ń tọ́ba jáde pátá lára ìtọ́jú ẹ̀gbin kílò náà ẹ̀gbin ni mẹ́ta òkú mbẹ́tẹ́ kìsì ni ẹ̀gbin ni kílẹ̀ rí wípé ẹ̀gbin pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ kílẹ̀ rí pẹ̀gbin ni aṣọ mọ́sọ hadithi yẹ hadithi ibn abbas rọ́dúyàlláhu anihuma oní pé tùsùdìkọ̀ àlẹ̀ mọ̀lẹ́tì lèmẹ̀mọ́nà bìṣẹ́tì fàmẹ́tẹ̀t فمر بها النبي صلى الله عليه وسلم فقال هل لا أخذتم إهابها فدببتموه فانتفعتم به قالوا إنها ميتة رسول الله قال إنما حرم أكلها anabi wa muhammed sallallahu alayhi wa sallam ibnu abbas ó ní pé wọ́n ta ẹrú ẹrúbìnrin ìyàwó maimuna ìkan lára ìyàwó anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n ta lọ́rẹ̀ ẹran kan ẹran yẹn wá kú sífà wọ́n wá ń bẹ̀rẹ̀ sí gbé lọ láti lọ sọ́síàtàn anabi wa rí kọjá pẹ̀lú wọn sallallahu alayhi wa sallam anabi wa bẹ̀rẹ̀ pé ah ẹran yìí tẹ́ bá sì lè mú awọ rẹ̀ tẹ́ pálósè a padà ṣàlàyé yẹn náà létà tẹ́ pálósè tẹ́ sànfàní pẹ̀lú ẹ̀ ìbádájú kẹ́ sọ gbogbo ẹ̀nu lọ wọn á dá ànábì sọlọ aláhàlùfẹ́ sálàm lórí pé a ó kú sí gífàní ìyẹn ni pé kọ̀bá dídú ànábì sọlọ aláhàlùfẹ́ sálàm wọn sọ fún wa pé ìtọ́jẹ́ wọ̀lá rẹ̀ ní jíjẹ ṣùgbọ́n kẹ́ sànfàní pẹ̀lú ẹ̀ kì í ṣe kí ni o kì í ṣe wọ̀ nǹkan nílò níbi hadith yìí ni pé wọ́n fún mẹ́ta ní ìdájọ́ nǹkan téèyàn ò lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ ní ìdájọ́ najasa ìyẹn ni pé nǹkan tó jẹ́ ẹ̀gbìn anabiwa muhammed sallallahu alayhi wa sallam ó sì gbà pẹ̀lú wọn bẹ́ẹ̀ ọwọ́ yìí pé ọkàn sí àyàfi pé awọ rẹ̀ ẹ̀gbìn nítòótọ́ ṣùgbọ́n ẹ lè sọ́ di nǹkan tó mọ́ mo rò pé yé nísìnyí awọ nìkan nínú rẹ̀ ẹ lè sọ di ìtọ́mọ pẹ̀lú àwọn àlànà kan tí pọ́fẹ́sì kan tí ẹ padà sí àti pé ntọ́kù tó jẹ́ ẹran rẹ̀ kí ló wọ́n máa jẹ́ àti pé gbìn ni wọ́n máa jẹ́ so ìyẹn lọ́fọ̀dé àti pé àwọn onímọ̀ apanupọ̀ lérí wípé òkú ń ẹ̀gbìn ni ṣùgbọ́n òkú ń bètè wá ní àwọn àyàfi kan wà ń bẹ̀ tá a padà máa sọ ṣé míìkì rẹ̀ náà wà lára ń ta àlè èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ lọ sọ pé míìkì òkú ń bete tọ́ba jáde lára òkú ń tọ́ba ta sásọ yẹ kírun ma ṣùgbọ́n sheikul islam ibn taymiya ọ wà lára àwọn tó sọ pé no lábànú rẹ̀ á sì lè ṣe kí ni nǹkan tó mọ́ ni kì í sì nǹkan tí ọjẹ́ lẹ́gbẹ̀ẹ́ ẹ̀rí rẹ̀ gbọ́ ẹ pé fíhì nọ́zọ̀ yẹn ni pé ìwòye wà ń bẹ̀ ẹ̀rí sheikul islam ni pé àwọn sàbíà nàbí wa muhammed sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n sí àwọn ìlú àwọn kẹfẹ́rẹ́ iraq pàtàkì jùlọ iraq àwọn mọ̀júsí wà ń bẹ̀ àwọn abọ́gibọ̀pẹ̀ iná ló ṣe pé wọn ò mọ́ lọ́hùn tó wọn ò mọ̀ pé kan ní òkú ń bete àwọn sàbẹ́sì máa jẹ júbnù wọn júbnù ní nǹkan tí wọ́n ṣe látara milk tí ó sì wà tí cheese àbí kí ni wọ́n ń pè é so nǹkan tí wọ́n ṣe látara milk yẹn wọ́n sì ń jẹ́ lọ́dọ̀ wọn tọ́ba ṣe pé míìkì òkú mbẹ́sẹ̀ jẹ́ ẹ̀gbin ni àwọn sàbí ò ní jẹ́ mo rò pé gẹ́ẹ̀tì ẹ̀rí yẹ ṣùgbọ́n gẹ́mi ti aṣọ fíhì náà zọ̀ so láti lè ṣe àyàfi míìkì òkú mbẹ́sẹ̀ so ẹ̀rí yẹ ọ gbọ́dọ̀ strong dáadáa torí pé fi ṣe àfihàn lẹ̀ bí àwọn sàbí jẹ́ so ọ wá bùkátà sí ẹ̀rí tí yóò tí ó tí ó rinlẹ̀ dáadáa láti lè jẹ́ ká mọ̀ ìpè tòótọ́ ó ní wọ́n ń jẹ àwọn kan tí ọjẹ́ má báyẹ. so àti pé ìpìlẹ̀ tá a wà lérí pé òkú mi ti ẹ̀gbin ni gbogbo tó bá sì jáde lára ẹ̀ ẹ̀gbin náà ni sí míìkì náà sì jẹ́ kan lára ẹ̀ akálàsì àwọn àyàfi kan ń bọ̀ tẹ́rì ó gbè lára àwọn àyàfi tó ń bẹ̀ ni awọ èyí tó sọ pé ara mẹ́nu ní sókè tá a padà ṣàlàyé rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ nígbà tí ọba ya ó ní wàsá ìrùlẹ̀ albani kálùhùmí yà misbah. máàbò yẹrọ ó ní pé wàbẹ́yìdù kò lè xayé ilẹ̀ mabirọ wàlqayu ànàxàlẹ̀ lọ́gídà máàbò yẹrọ. a sì wàlá bẹ́ẹ̀ lára ọmọnìyàn náà títí di sìn wà báyìí ẹyin ẹyin lára tí ń jáde ní àbínkọ́ lára tí ń jáde ní táfìlì mọ̀ pé àwọn onímọ̀ wọn òfin kankan lè láì ṣàlàyé àfin téèyàn ọba ká látọ̀dọ̀ wọn lóko wà báyìí dùkú lè lè háyè bákan náà ẹyin gbogbo ti ń sẹ̀mí pátá fẹ́ pé lọ́dọ̀ màlìkíyà gbogbo ti ń sẹ̀mí kíni ìtọ́mọ́ni ẹyin tó bá jáde lára ti ń sẹ̀mí náà ìtọ́ mọ́ ni tómi pé tó bá jáde lára èyí tó kú sí gífà kíni nugget nǹkan tí kò mọ́ ni ọ yẹ ká ṣe àgbéyẹ̀wò rẹ̀ ṣé etí a fọ́lò náà ni pé etí ń sẹ̀mí láwò ni àbí pé sọ́mọ́ àbí kò mọ́ èyí tó tẹ̀sùn wọn ìyẹn náà sì ni àwọn onímọ̀ náà wà lórí ẹ̀ àwọn onímọ̀ gbà yìí pé ẹyin àwòye sí wípé síbi tó ti jáde sí nǹkan tí ọmọ ni tọ́ba ṣe pé ntọ́ mọ́ ni àti pé òun náà mọ́ ìyẹn ni pé tí ẹyin bá jáde látara adìẹ ẹyin yẹ tí ọba fọ́ sí ara aṣọ aṣọ yẹn ṣe é ṣe kí ni ó ṣe é kírun ṣùgbọ́n ẹyin tó jáde látara ẹyẹ yìí tí máa ń gbé adìẹ yìí ti jẹ àṣà àṣà ìwọ ni kéèyàn jẹ nínú sẹríà torí pé lára àwọn tó ní ìkànnà ọ̀gàn tó ìkànnà tó lè fi yá nǹkan ni a padà ṣàlàyé rẹ ní ẹkùnrẹrẹ nígbà tí a bá débẹ kéésì tí èèyàn lè téèyàn lè jẹ àti pé ẹyin tó bá jáde látara rẹ náà kí ni o so kìí sì nǹkan tí a lè jẹ ah sorry kìí sì nǹkan tó má ṣùgbọ́n píríncípù tá a wò náà ni èyí tá a sọ síwájú yẹn ṣé nǹkan tó má ni àbí kìí sì nǹkan tó má ẹyin àṣà a lè jẹ ni ṣùgbọ́n nǹkan tó má ni ní ìbámu sí ń tá a ti ṣàlàyé lọ àti pé ẹyin tó bá jáde lára ẹ̀ náà kí ni ọ jẹ́ nǹkan tó má ni ẹyin adìẹ ẹyin pẹ́pẹ́yẹ àtàwọn tí máa yé kódà ọ̀rọ̀ pé jù náà máa ń yé ni àbí ayọ̀ à tí ọba tí ọba ta sí aṣọ aṣọ yẹn ó sì ṣe é ṣe kí ni o ó sì ṣe é kírun ṣùgbọ́n afáwa fi kọ̀ǹdíṣẹ̀ kan ó ní pé wàbẹ́yìdò kò lẹ̀lẹ̀ ayé ilà alimadiro alimadiro ní pé ẹ̀yin ò bu pẹ̀lú májẹ̀mọ́kọ́mọ́tì ìdẹ́yìn ò bu ni o ti fi ń rùn ẹ̀yin ò bu ti ti ń rùn tọ́ba ta sí aṣọ nínú mọ́tàbù màlìkíyà ni pé ọgbọ́dọ̀ fọ́nù ò lè fi kírun bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sí nǹkan tó pè ní ẹ̀gbìn kò sẹ́ẹ̀rì kankan tó pè lẹ́gbìn torí pé a ti ṣàlàyé fún ọ pé ọ̀tọ̀ ni pé kẹ́mi wó kórira sí nǹkan ọ̀tọ̀ ni pé ṣé ṣẹ̀rí àpè lẹ́gbìn àbí kì í ṣẹ̀gbìn a ti mú àlàyé yẹn wá lẹ́kùnrẹ́rẹ́ síwájú tẹ́lẹ̀ a lè kórira sí nǹkan kíkórira sí wáyé ọ̀sọ́ di wípé tọ́ba wà lára aṣọ. So aṣọ yìí ò ṣe é kírun ọwọ́ yìí pé àákàfọ́ nífọ̀ pé ẹ̀mí mi kórira sí i kìí ṣe ń fọ́ pé tá a bá fi kírun wa ba irun jẹ́ torí pé kí ni o kò sẹ́ẹ̀rì kankan tá a fi lè yọ kó lára ìpìlẹ̀ wípé gbogbo ń tọ́ba jáde lára ń ti ń sẹ̀mí ó náà máa jẹ́ lára nǹkan tó mọ́ ó náà máa jẹ́ kí ni o yóò máa jẹ́ nǹkan tó mọ́. wàbẹ́yìí dòkó lè láàyè ilẹ̀ mọ́bìrọ̀ wọlọ́kọ́ìhù àníhàlẹ̀ lọ́gẹ́dẹ́ máa kò yírọ̀ lára tí ń jáde lára ọmọ ènìyàn ó ní vomit ìyẹn ní ebi èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ lọ́sọ̀ yìí pé ebi tó bá jáde sí aṣọ aṣọ yóò ṣe kírun tó túmọ̀ sí pé ẹni tí ó gbé ọmọ dání nísìnyí tọmọ bìsí la aṣọ tí ó bìsí ò ṣe kírun lè tó pọ̀ jù nínú ọ̀dọ̀ àwọn onímọ̀ àyàfà wọn maliki àlọ́sọ yìí pé kọ́ìhù èèpì ẹ̀ ṣe kìí ṣe ẹ̀gbin pẹ̀lú májẹ̀mú kọjá sí pé kò tí ì yí padà kúò láwòrán oúnjẹ sẹ́yìn pé èèbì pé méjì èèbì kan wà sọ pé tá rí nílẹ̀ bẹ́ẹ̀ rí nílẹ̀ àwòrán oúnjẹ téèyàn jẹ náà ni èmi ìsìwà tó ti tí ikùn ó ti lọ́ tó ṣe pé kò ní jẹ́ àwòrán oúnjẹ mọ́ nínú mọ́tẹ́bù màlìkíyà tó bá ti yí padà kó láwọn òórùn jẹ ẹ̀gbin ni tó ṣe pé tó bá dára sọ aṣọ yóò ṣe kírun ṣùgbọ́n tí ọba ti yí padà kó láwọn òórùn jẹ tọmọ bì sí yàn la ó sì lè fi aṣọ yẹ àbí ó ń kírun lọ ló sì gbọmọ dání torí pé ọlẹ́tọ̀ bẹ́ẹ̀ lọmọ yẹ wá bì sí la kì í ṣe pé yọ jarun yọ wà lọ fọ aṣọ rẹ yọ ma bá irun rẹ lọ ni ìyẹn nínú mọ́tẹ́bù màlìkíyà ẹ sì rí pé òun náà sì nípìnlẹ̀ torí pé n ta sọ ni pé alaaslo anna kulla man fasola ana tahir fahuwa tahir gbogbo ntọ́ bá ti jáde lára ti ń sẹ̀mí kíni o àlára ntọ́ mọ́ etí ọmọ náà ni ọmọ jẹ́ àyàfi ntẹ́rì bá sọ pé kì í ṣe ntọ́ mọ́mọ́ a sọ pé tá a bá sọ pé ẹlẹ́dẹ̀ ọmọ bì ebi rẹ̀ kíni ọ̀jẹ̀ ẹ̀gbin ni yọ̀jẹ̀ torí pé àṣà àyàfi tiẹ̀ kú nínú nǹkan ti ọmọ ìyẹn nípìnlẹ̀ ṣùgbọ́n kí lè rí àwọn jùmọ̀hóòr tí àwọn sọ pé ab nǹkan ẹlẹ́gbin ni ó ní hadith tí àdàràkútù nígbà wáyé pé ìnáma yóò sẹ́lú àtọ́bùmìn hams a máa fọ aṣọ látara nǹkan márùn-ún ọwọ́ aka lára nǹkan márùn-ún yẹ èèbì ṣùgbọ́n hadith yẹ dọ̀ọ́yì ìyẹn ni pé hadith tó lẹ́ni tí ò sí gbára lé nínú sẹ̀ríà sì ni ìtàfisẹ̀rí ọgbọ́dọ̀ jẹ́ ìtì ọjà authentic nǹkan tó lálàáfíà hadith tó lálàáfíà gbogbo ẹni tó bá ti kọ́ science of hadith so yóò mọ ìtumọ̀ kan tí mo ń sọ yìí ṣùgbọ́n fáwọn tá a ti kọ ìyàtọ̀ wà láàrin ọ̀rọ̀ tí wọ́n sọ ìyẹn sì kọ̀ pàtàkì jùlọ nírọ̀ àwẹ̀ yìí ẹlòmíì ó mú hadith mi wá tó ṣe pé kò lẹ́sẹ̀ ńlẹ̀ yóò fi yóò kàn sọ pé ànábì sọ́lọ́lá àlùfáà sọ́lá torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀fẹ́ mọ̀ yín pé sọ̀rọ̀ lálàáfíà àbí ọ̀là lálàáfíà sọ́sà ti rí inú tí àti àti pé kọ́lá rasulillahi sallallahu alayhi wa sallam. so àwọn research tó yẹ kó ṣe tó fún mi yín pé ṣé ń dẹ́ fi kọ́lá rasulillahi ṣe pé ànábì sọ báyìí ṣé tòótọ́ lọ sọ àbí kò sọ kọ̀mọ̀ntì jẹ́bẹ̀. ẹlòmíì sì ni yóò pé ìwọ ìwọ ni máa sàdáyẹn rí kan pé ọ̀là ló ní ìtumọ̀ ti èyí tó lè gbọ́ yé dáadáa ìtumọ̀ yìí ni pé tọ́ba sọ pé ká má sì wádìí pé sọ̀rọ̀ kan lálàáfíà látọ̀dọ̀ anabi sọlọ alùsọlá àbí ọ̀la lálàáfíà tọ́ba ti gbà yí pé ká má sì wádìí àti pé ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ ń pàṣẹ náà ní sì wádìí tí wọ́n bá sọ pé o sọ nǹkan báyìí á sì kí ni á bìlífẹ̀ nìyẹn tọ́ba ti já sí pé o lè gbà bẹ́ẹ̀ á gbà ti anabi náà sọlọ alùsọlá ṣùgbọ́n tọ́ba ti lè gbà bẹ́ẹ̀ á sì pé ọ̀rọ̀ tiẹ̀ tí ṣe evidence nínú ẹ̀sìn báwo wá lọ́rọ̀ ẹ̀ tó jẹ́ ẹ̀rí bó la ṣe ní ṣèwádìí ẹ̀ ká mọ̀ yí pé tòótọ́ lọ́sọ̀ àbí tòótọ́ kọ́ sókè ní pé hadithi tí ó wà nínú sunanu dara kó tún yìí hadith tí ọlẹ̀ ni ìyẹn fọdún yẹ sí pé ọ̀rọ̀ imam malik ńlọwọlé abala kan nínú ẹ̀ torí pé òun tún fi condition kan wípé pẹ̀lú kọ́mátì yìí kò ní àwòrán oúnjẹ ṣùgbọ́n lè ta sọ ẹ ó yí padà kó láwòrán jẹ o kò yí padà o ètè ọmọ ni. والقيء عن حال الغذاء ما غير مسك كذا فعرته فطهري ثم الجمادات التي لم تسكري مصباح الدين ايوه ايوه مسك كذا فعرته مسك لو فين ده المسكي ó lè fẹ́ jẹ́ wá lójú pé a lọ́fíńdà tá à ń lò bóò láti tó wọ́n sẹ̀ máa ṣàlàyé lẹ́yìn pé ìtọ́mọ ni àbí ìtọ́mọ kọ́ tí a bá ma kí ló fà á táwọn onímọ̀ fi sọ á mọ̀ yìí pé àwọn wà dẹ́kík mọ́ra ìyẹn ni pé wọ́n á máa ṣe òfin tótó torí pé àlùmísìkì gbogbo ẹni tó bá ma bí wọ́n ṣe é mú jáde ìpìlẹ̀ rẹ̀ jẹ́ ní àlùmísìkì lọ́fíńdà àlùmísìkì ẹ ìpìlẹ̀ rẹ̀ kí ni ẹ̀jẹ̀ ní ẹ̀jẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ kódà a rí nínú àwọn sọ sọ pé àwọn onímọ̀ panupọ̀ lérí wípé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni. so ṣé alimisiki tó fẹ́ pé pilẹ̀ rẹ̀ ẹ̀gbin ni ẹlòmíì lè wá lérò pé látara pé pilẹ̀ rẹ̀ jẹ́ gbẹ̀hùn kílò náà ẹ̀gbin ni ìyẹn lọ́wọ́ àfàtàwọn onímọ̀ fi wá máa ń ṣàlàyé pé alimisiki òótọ́ lọ́jọ́ sí pé pilẹ̀ rẹ̀ ẹ̀gbin ni ṣùgbọ́n òun yìí ṣe kí ni o òun yìí ṣẹ̀gbin ẹ làfà fi sọ pé iyẹ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ miscon kẹ́dà fa rọ́tùkù fa ara rẹ̀ ó níbi títí ń jáde gángan torí pé lára nǹkan táwọn onímọ̀ sọ ni pé àpòdùkẹ́ kan wà ní ẹgbẹ́ algazal ẹranko tọ́mọ́níwòye ti jẹ́ igala so àpò yẹ ibẹ̀ lé alimisiki ti máa jáde àtàwọn ẹran míì tí ọba ni time tí bá ń fò lọ yẹn ni ọmọ produce ẹ̀ ẹ ó ti ní bí wọ́n ṣe máa ń ṣe àpò tí ẹ̀jẹ̀ yẹn wà ìtọ́mọ́ni mímọ́ tá a jẹ́ mọ́ jáde <coughs> tá a sọ́dẹ̀ àlùmísìkì náà kí ló náà o ìtọ́mọ́ni mo lérò pé a ti gbọ́ àwọn onímọ̀ yẹn kí ló fà á tí wọ́n fi máa pe tí wọ́n máa fi pe àkíyèsí sí i káwọn bá a lérò yìí pé látara àtìlẹ́rìn ẹni a fi wá mú ìdájọ́ wá fún un miskun kada fa ọrọtuhu fatọ hiri yẹni pé sidajọ wípé ntọ́mọ́lò náà thumbal jamada tulẹti <coughs> lamtuskiri nípìnlẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ asàlàyé fún ọ wípé gbogbo ntọ́ wà láyé yìí ọ̀nà mẹ́ta la lè pin sí a rí nínú àwọn onímọ̀ tó pin bẹ́ẹ̀ tó sì wà níbàámu sí ètò àwọn sàyẹ́ntìsì pin ìyẹn ni so ó pin bẹ́ẹ̀ a sì rá àwọn tó tí màá padà sọ díẹ̀ ìpín mẹ́ta ni pé ká pin sí nǹkan tí ń sẹ̀mí living things ìpín méjì nìyẹn living things àti non living things nǹkan tí ì sẹ̀mí èyí tí ń sẹ̀mí yẹ ọmọnìyàn wà ń bẹ̀ àti tí èsì kí ni o àti tí èsì ọmọnìyàn torí pé lọ́dọ̀ àwọn oníṣẹ́yẹ̀nsì wọ́n gbà yí pé igi ń ṣe kí ń sẹ̀mí lónà ṣùgbọ́n ìyẹ ìpín tèétọ́ jẹ́ èyí tí a fi sọ pé igi oná wà lára ti sẹ̀mí lára àwọn tó pin bẹ́ẹ̀ ó ní alukọ̀rọ̀ fi wà. a sì rí nínú àwọn onímọ̀ tó pin sọ́nà méjì pé n tí ń sẹ̀mí báyìí àti ń tọ́jú ọlọ́gbọ̀rọ̀ gidi tọ́wọ́ ka igi náà mọ́ ara ń tọ́jú ọlọ́gbọ̀rọ̀ gidi tí ì sẹ̀mí torí pé lẹ́yìn níyẹn méjì tá a bá fẹ́ pé kí ń sẹ̀mí kì ṣe irú sẹ̀mí tiwa ní í ṣe. so ìyẹ́ clear ìfògàn àwọn oní sáyẹ́nsì kìí ṣe báwa ti ń sẹ̀mí ló náà nìsẹ̀mí nìsẹ̀mí tiẹ̀ náà. so látara bẹ́ẹ̀ afáwa sọ pé sọ́mẹ̀lì jẹ̀mẹ̀dẹ́tù alẹ́ tí lẹ́mtù skiri gbogbo nǹkan tó jẹ́ nǹkan ọlọ́gbọ̀rọ̀ gidi non-living things tí igi jẹ́ kan lára ní táàfà gbàlérò lọ́pọ̀lọpọ̀ tí ọba ti máa hún yàn ríra tó ṣe pé tá a bá mú àbí tá a jẹ́ èèyàn àmà ṣe bí ẹni tó ti ń pa lóporógbà tí ọba ti débẹ̀ ìtọ́mọ́lò náà ìtumọ̀ ẹni pé gbogbo ewé oko pátá ewé oko kíni o ìtọ́mọ́ni so sẹ́yìn bá jáwé nísìnyí tó jù sápò so ìtọ́mọ́ni kódà ewé èyí tí wọ́n fi máa sọ dìgbò yẹ nígbà tí ò bá sì dìgbò kílò náà ìtọ́mọ́ni so nǹkan tí a fà ń try láti láti sọ nìyẹn sìgá èèwọ̀ ni kẹ́yìn ó mú ṣùgbọ́n kọ́ wà lápò so kì í sì nǹkan tí tọ́já sí pé ìrún bàjẹ́ mo lè rò pé mo tó máa tún pe àkíyèsí àkíyèsí ni pé kì í sí gbogbo ń dára bá sọ jẹ́ nǹkan tó mọ́ ẹni ọlẹ́tọ̀ láti jẹ sìgá nísìnyí wọ ni ṣùgbọ́n wíwà lápò rẹ̀ kọ́ sọ pé ìrún bàjẹ́ ló fi sọ pé tó màlìjà màdá tó lẹ́tí lamtoskiri kí sì lè ẹ̀rí eléyìí iye ní ó wà níbàámu sí àpanupọ̀ àwọn onímọ̀ ẹ̀rí rẹ̀ náà ni pé àlà aslofila àṣeyà àtọ̀hárọ̀ gbogbo nǹkan pátá ìpìlẹ̀ rẹ̀ ní pé ntọ́mọ́ni àti mọ́ píńsípù yẹn wá lákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ntọ́mọ́ni ẹ̀rí ni ó sọ pé kì í níbàámu sí ayọ̀ ọlọ́run tó sọ pé huwọ́lẹ́dẹ̀ kọ́lákọ́lẹ́kùn ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم nínú sọ́rọ́tò ìbàkọ́ra pé ọlọ́run ọba dá gbogbo nǹkan pátá fún wa ká lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ tọ́wọ́ sọ pé nǹkan tó máa ní bó láti fẹ́ nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́gbìn ní bó láti fi ṣàǹfààní pẹ̀lú ẹ̀ so ìyẹn fàtí fi já sí pé gbogbo nǹkan tó wà nínú ìsẹ̀mí ayé ìpátá ìpìlẹ̀ ní pé ń tọ́ máa sọ yìí pé kéèsì ntọ́ma tó sọ pé tọ́ba wà lára aṣọ èèyàn yìí wọ́n lè fi kírun ọlọ́wà bùkátà sí kí ọmọ ẹ̀rọ wa lara aso yen yii wole jẹ̀mọ̀dá tó to n tó to leti lam tó kiri nam. دم بلا صفح كذا أجزاؤما ذكية ولو بالكره لا ما حرم أيا نعم ذكية نعم dẹ́mu bela sẹ́fìhìn ẹ̀jẹ̀ lára ti ń jáde ni àbí ara ti ń jáde kọ́ ara ti ń jáde ni ti ń jáde lára ọmọ nìyẹn tí a bá wo píńsípù tá a mú wá pé ìpìlẹ̀ ni pé gbogbo ti ń jáde pátá lára ọmọ nìyẹn kí ni o nítorí ọmọ nìyẹn àti pé téèyàn bá ń kírun tí aṣọ ìyẹ́ wà níbàámu púpọ̀ sáwọn alápàtà sẹ́yìn pé ẹ̀jẹ̀ máa ń ta sí wọn lásọ aṣọ yẹn ṣe é kírun níbàámu sí pírísìpù tá a mú wa. so ẹni tí ẹ̀jẹ̀ wà lára aṣọ rẹ̀ àbí tí ara rẹ̀ mégbò tẹ́jẹ̀ wá yọ ń bẹ̀ so ó sì lè fi kírun níbàámu sí ti aṣọ síwájú nínú pírísìpù wa pé gbogbo tí ń jáde pátá lára ntọ́mọ ìtọ́mọ lónà àti pé ẹ̀jẹ̀ tó bá jáde látara ẹlẹ́dẹ̀ kí ló wọ́n jẹ́ ẹ̀gbìn ni ṣùgbọ́n pẹ́sìpù yìí àwọn tó pọ̀ jù nínú àwọn onímọ̀ lọ yàpẹ̀ so à ń ṣàlàyé rẹ̀ lẹ́kọ̀ọ́rẹ́rẹ́ àkọ́kọ́ láì ní ìyapẹ̀ ẹnu lọ́dọ̀ àwọn onímọ̀ ẹ̀jẹ̀ tí ọ jẹ́ ẹ̀jẹ̀ oṣù menstruation àti ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà á padà ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ àwọn tó bá ti kàfíkì wọ́n máa ti jẹ́ ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dà àti ẹ̀jẹ̀ bímọ ẹ̀jẹ̀ tí máa ń wá nígbà tí èèyàn bá bímọ tán pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ẹ̀gbin lòun tí obìnrin bá mara nísìn yẹn ni pé tí nǹkan oṣù rẹ̀ dúró tọ́wọ́ àwọ̀ aṣọ tó fẹ́ fi kírun tẹ́jẹ̀ tó fi ṣe nǹkan oṣù wà bẹ́ẹ̀ kò lè fàṣọ yẹn kírun pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ obìnrin parí nǹkan ọmọ rẹ̀ ẹ̀jẹ̀ bímọ ọwọ́ fẹ́ kírun aṣọ tí ọwọ́ fẹ́ fi kírun ẹ̀jẹ̀ wà ń bẹ̀ tọ́jú ẹ̀jẹ̀ nǹkan àbímáyé kò lè fa sọ́yẹ kírun nǹkan tá à ń fàyè láti sọnù kílẹ̀ rí eléyìí iyẹ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ àwa rí ẹ̀rí láti ọ̀dọ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam lérí ti haidọ̀ ìkan lára àwọn sahabiyat tó ti lọ tó kọ̀ rẹ̀ ń jẹ́ kawla ọmọ yasar ọ̀rọ̀dìyàlá wa anìkà alámẹ̀rí rẹ̀ alámẹ̀rí tó yẹ kí àwọn obìnrin ó fi kẹ́kọ̀ọ́ ni obìnrin yìí lọ bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọ sọ pé laisali ilẹ̀ fẹ́wọ̀n wahid wọn àhídù fi pé ìní aṣọ kankan mi láyé ju aṣọ yọ kan lọ ibẹ̀ náà ni ẹ̀jẹ̀ oṣù ó sì ka mi má tí màá ṣe nǹkan oṣù anabi sallallahu alayhi wa sallam ọ wá sọ fún yìí pé ìdá tọ̀húrtì fatsili mawudi adam thumma sọlì tó o bá ti parí nǹkan oṣù nígbà tó pé aṣọ kan ní ibi ọwọ́ bíi tẹ́jẹ̀ wà ń kó o ṣe kí ni kọ́ fọ́ arábìnrin yìí wá tó dáhùn hawla radiyallahu anha ó ní pé ìdá lam yakhruj tí orí parí ọba wa tán kọ́ òun ò sì lásọ míì anabi sallallahu alayhi wa sallam ọsọ pé yẹfi kìlmá wàlá yàdúrókè àfẹrù omi tó ti fi fọ́n ó ti tó orí pàtó kùn kò ní kó nira bọ́ sallallahu alayhi wa sallam ọ̀rọ̀dì allahu anha ètí mo fi sọ pé àlámàrí rẹ̀ àlámàrí tó gbẹ̀kọ́ ni sẹ́yìn pé àwọn obìnrin tiwa nísìn ìmí ọ̀làṣọ mẹ́wàá yóò ní ogun tó ti bẹ́ẹ̀ náà ọkọ̀ òsì tún sí náà ni aṣọ kan ìlóní nínú sẹ̀mí ayé yìí ó tún á lọ bá anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó fi ń ṣàlàyé kọ̀ǹdíṣàn rẹ̀ báwo ló ti fẹ́ máa kírun kò tó ti torí òsì yẹ láti má tó kírun o àbí láti ti má béèrè ìdájọ́ ẹ̀sìn rẹ o ọ̀pọ̀lọpọ̀ omi ti ń di kiri ó ti ń di gbogbo ẹ̀ lónìí kìí ṣe pé òrí jẹ kò rí mo kọ́ o ọ̀wọ́ igbe mi náà sáfẹ́ gun mọ́tò èmi náà fẹ́ kọ́lé tí wọ́n fi ń tàn jẹ pé tọ́ba ti wá o tó eh, ilé tọ̀kọ́ tó ọkọ̀ lọ́dún yìí mọ́tò tó ní ó ní ní ọ̀sọ́ di ìdàkudà ìta nílò níbi hadithi ni pé anabi sallallahu alayhi wa sallam kí ló sọ fún arábìnrin ó ní pé ìksílì mòdì àjàm kọ́ fọ ààyè tẹ́jẹ̀ wà tọ́wọ́ sí pé ẹ̀jẹ̀ oṣù èsì ẹ̀gbin ni anabi pàtàkìjọ́lọ́ kọ́ndíṣàn ti ru tóbìnrin yìí wà anabi ò ní sọ pé kọ́ kọ́sẹ̀ máa ṣe wàhálà láti fọ́ so fífọ́ tàbí sallallahu alayhi ní kọ́ yẹ ó ń túmọ̀ sí pé ẹ̀jẹ̀ oṣù kí o ẹ̀gbin ni ṣùgbọ́n nípa ti ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ẹ̀jẹ̀ àwọ̀ ọ̀dá ni pé kí obìnrin ọmọ ṣe ní sókí nítìyín kí obìnrin ọmọ ṣe nǹkan oṣù rẹ̀ bí ọjọ́ márùn-ún mẹ́fà méje ilé ìtọ́kọ́mọ̀ lọ́dọ̀ àwọn obìnrin kọ́ á máa lọ bí ọjọ́ mẹ́wàá ọjọ́ mọ́kànlá jù bẹ́ẹ̀ lọ ó ti di àwọ̀ ọ̀dá báyẹ̀ ẹ́ ní tí ọ̀bá rẹ̀ àbí kọjá ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún so gẹ́gẹ́ bí ti àṣàyàn àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nígbà tí ọba padà yá so àwọ̀ ọ̀dànù ẹ̀jẹ̀ ẹyẹ náà ẹ̀gbin ni torí pé ìkan lára àwọn sàhàbíyà tó ti lọ tí orúkọ rẹ̀ ń jẹ́ fatima ibn abi bintu abi hubeish ọlọ́ba anabi wa muhammed sallallahu alayhi wa sallam so ẹ wo bí àwọn obìnrin ṣe ń sin ojú kòkòrò láti mẹ ẹsìn wọn ká wo àwọn obìnrin ti sìn anabi sallallahu ọlọ́ba anabi sallallahu alayhi wa sallam pé inni imra'atun usahad wala atuhur afa ada usalat so àwọ̀ ọ̀dà máa ń ṣẹlẹ̀ sí mi tí ì ní mara tó ṣe pé n tí mò ń ṣe láàrin bí ọjọ́ márùn-ún mẹ́fà máa ma ṣe ní fifteen days seventeen days eighteen days tí mo lè fìrún lẹ̀ tí mi ò ní kí anabi sallallahu alayhi wa sallam sọ pé láà ìnáma dálíkà ayẹk fàìdà àkàdàlẹ́t xayidọ́tuk fàdà ìsọlẹ́t fàìdà àdbàrẹ́t fàtẹ́sílì eh, wàsọ̀lì anabi sallallahu alayhi wa sallam ni pé eléyìí ẹ ṣe ẹ̀jẹ̀ oṣù so oògùn lásán ni tí ẹ̀jẹ̀ oṣù bá dé èèyàn ló fi ràn lẹ̀ ṣùgbọ́n tá a bá ṣe pé kì í ṣẹ́jẹ̀ oṣù ìyẹ́ kì í ṣe tó lè kọjú ọkọ ọmọ kírun ọkàn fọ ọwẹ́ ó sì fọ ààyè ibi tẹ́jẹ̀ yẹn wà ó sì máa kírun so anabi sallallahu alayhi wa sallam ọ pa obìnrin náà láti jásí pé kọ́ fọ ààyè tí àwọ̀ ọ̀dà tọ́wà gbogbo ìdájọ́ tí haidọ̀ ìyẹn ni pé ẹ̀jẹ̀ oṣù tọ́ba ti gbà pátá kọ́ídà nìyẹn òun náà ní ìdájọ́ nìfàǹs àyàfi èétẹ́rì tọ́ba sọ pé ó fi ìyàtọ̀ sí ìyẹn fàyà sí pé àwọn onímọ̀ apanupọ̀ lérí ẹ̀jẹ̀ eléyàn lára àyàfi táwọn onímọ̀ míì ṣe onídàmú shahid ẹ̀jẹ̀ pàtàkì jùlọ àwọn àhànàfíyà ẹ jẹ́ ẹni tó kúkú ṣẹ̀hídé yẹn ni pé ogun ti ṣẹ̀rí àti èsè ètí à ń jà káàkiri láwọn boko haram kankan tí wọ́n ń pè ní tẹ̀sìn. so ẹni tó kú sí pápá ogun ní kú ṣẹ̀hídé tó wà lára rẹ̀ kìí ṣe ẹ̀gbin tó bá wà lára rẹ̀ ṣùgbọ́n tó bá ti kúrò lára ẹ̀ tán ó ti di ẹ̀gbin so wọ́n ṣe àyàfi ìyẹn náà lẹ́yìn àwọn ẹ̀jẹ̀ tí mo sọ lọ yẹ ẹ̀jẹ̀ yòókù bí ètò jáde lára ti tiwa sáàlẹ̀ kírun pẹ̀lú ẹ̀ àbí ètò jáde látara ẹran tó wà lára alápàtà sólè kírun pẹ̀lú ẹ̀ bó tilẹ̀ já sí pé kì í ṣe pé bọ́yá ń tà ń sọ ni pé aṣọ téèyàn mọ̀ yìí pé téèyàn bá wọ̀ wọ mọ́sálásí yóò ní àwọn èèyàn la so á wọ̀ wọ mọ́sálásí kan ṣùgbọ́n kó fi kírun ṣé ó nírun yà bí ò nírun ní tà ń sọ kì í ṣe wípé láti máa wọ̀ ọ́ torí pé gbogbo ẹni tí bá ń ṣiṣẹ́ tọmọ yìí pé iṣẹ́ yẹ ọwọ́ bùkátà sí special aṣọ lẹ́gbàá náà máa ní special aṣọ aṣọ alápàtà ní sèkò lè gbé lọ sílé àná àbí ẹni tí ń ṣe mechanic ìyẹn clear so kọ́ sí pé yọ wàá wọ̀ wá mọ́ṣáláṣí tọ́já sí pé yọ máa ní àwọn èèyàn là yóò yí padà yọ wọ aṣọ tó yẹ pé tọ́ba fẹ́ lọ sílé àná àbọ̀ fẹ́ lọ sóde òun náà àbí tọ́ lọ lé padà yìí ni ọ aṣọ yẹn ni ọ wọ̀ kírun torí pé ńgbà tí alẹ́bí sọ́lọ́ àlùsọ́làm sọ pé ẹni tó bá jẹ asọ́ọ̀m àlùbọ́sà tí máa ń rùn kọ́mọ̀ wàá kírun torí kọ́mọ̀ bá kó ìnira rẹ̀ bá àwọn èèyàn mìbábi àwòlá irú nǹkan tó bá jẹ mọ́ irú nǹkan yẹn sókítà ni pé ẹni tí ẹ̀jẹ̀ ẹran wà lára ẹ̀ yálà ẹ̀jẹ̀ màlúù ni o àbí ẹran tá a pa tá a lè fi kírun àbí a lè fi kírun èyí tó pọ̀ jù nínú àwọn onímọ̀ kódà tá a rí àwọn míì tó sọ yìí pé pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ni wọ́n sọ yìí pé ẹ̀jẹ̀ yìí ẹ̀gbin ni tọ́ba wà lára sọ àlè fi kírun àyàfi tí wọ́n ṣe ní pé àyàfà àwọn ẹ̀jẹ̀ tó ṣe pé kò sí bá a ṣe fẹ́ mọ́wọ́ kù ń bẹ̀ irú àwọn ẹ̀jẹ̀ wo lèyìn ò lè mọ́wọ́ ń bẹ̀ bí ẹ̀jẹ̀ dùn ẹ̀gbẹ́ yun nísìnyí eh, àlámàrí rẹ̀ ń tọ́ lágbára ni àbí náà orí sọ àwọn ẹ̀jẹ̀ tó ṣe pé àti ṣe sọ yí pé yàn ó ṣe kíní bí ìbá ti pín gbàtà yé di ọ̀run ní sèǹtì nǹkan tó ṣe pa wọ́n wà lẹ́yìn pé ń jẹun kò sí tó wọ́n jọ máa tẹ̀mí náà ni. so ọ̀pá ìdúnmáṣọ rẹ̀ nísìnyí bí títí ń kírun so irú yẹ àbójúkúrò wà fún un. gbàdàkì jùlọ ẹ̀jẹ̀ tó bá kéré wọ́n gbà yí pé ẹ̀jẹ̀ tí àbójúkúrò wà ní pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ níbà iye ẹ̀jẹ̀ tí ọ̀sán ẹ̀rí àyàfi yẹ yẹ ni pé sẹ́jẹ̀ bá kéré tí sẹ́jẹ̀ ti ń sàn ẹ́ pé àyàfi wà mbẹ́ ó ní pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ayàtọ̀ wà nínú sọ́rọ́tù lànàm kúlẹ̀ àjèdò fíìmà òhìyà ìlẹ́yẹ muharraman alatọ́ọ̀ìm yẹtọ̀ àmukù ilẹ̀ àyàkúnà mẹ́ta àwòdámẹ̀ mẹ́fúwà àbí ẹ̀jẹ̀ tí ń segin o ẹ̀jẹ̀ tó sàn ṣùgbọ́n èsì ọ̀sán àti pé iye ìṣẹ́gbìn so èyí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lọ yìí pé ẹ̀jẹ̀ tó bá ti pọ̀ lára sọ so ẹ̀gbin ni ṣùgbọ́n èyí tó bá kéré jọjọ àbí tí o kò sí bẹ́ẹ̀ yẹn ti fẹ́ mọ́kùn bẹ́ẹ̀ tó common sáwọn èèyàn so ìyẹ àmójúkúrò sí wà níbẹ̀. àwa rí nínú àwọn onímọ̀ tó sọ yìí pé ẹ̀jẹ̀ ṣègbìn so bọ́ ẹ pé àwọn yẹ àwọn lára àwọn onímọ̀ tí ọ̀padà wá lẹ́yìn lẹ́yìn ni bí sheikul islam rahmatulah alayhi sheikul albani àti àwọn míì náà so a sì lè rí nínú àwọn sọ̀hábà náà níbàámu sí àwọn kan tí wọ́n gbà wá lọ́dọ̀ wọn bíi ibn umar rọ́jò alahan alhassan albasiri hassan albasiri kílẹ̀ rí wọn ni pé hassan albasiri ọgbà xikaya kan wá ọgbà rìpọ́tì kan wá yí pé láyé zálil mùsùlùmọ́ọ̀n yóò sọ lónà fi jẹ́rọ̀ xaatihim. de àwọn mùsùlùmí tó ń bá hasan basiri sì ní lára àwọn tàbí ẹ̀yìn lọ́wọ́ ìyẹn ni àwọn tó tẹ̀lé tàbí so wọn ò yẹ wọn ò gòlẹ́ tí máa kírun pẹ̀lú egbò tẹ́jẹ̀ wà ń bẹ̀ tó bá ṣe pé ẹ̀jẹ̀ ọjọ́ nǹkan dáa lè fi kírun ni wọn ò ní fi kírun ẹ̀rí mi sì wà tọ́já sí pé arákùnrin kan anabi sọlọ́lá alùsọ́lá nígbà tí wọ́n wà ogun anabi pépè pé ta ni ò ní sùn tí wọ́n máa sọ àwọn o gbà yí pé òun ò ní sùn òun máa sọ àwọn yòókù ibi títí yẹn náfìlà lọ kan ta ọfà máa tí ẹ̀jẹ̀ sì ń jáde lára ẹ̀ gan tó dúró ó tà mí so tọ́ba ṣe ẹ̀jẹ̀ jẹ́ nǹkan ẹ̀gbìn ni bẹ́ẹ̀ jẹ́ so yọ parun tì. so ibn umar rọ́bìyàlá wọ́n sì gbà wá ìkẹlára àwọn sàbí ànábì wa muhammed sallallahu alayhi wa sallam pé ká máa fún ojú egbò rẹ̀ tí ẹ̀jẹ̀ ọjà dé mbẹ̀ yóò sì máa kírun. sọ gbogbo àwọn ẹ̀rí yìí àwọn gbára lé pé ẹ̀jẹ̀ kìí ṣe kíni o kìí ṣe ẹ̀gbin tọ́já sí pé tọ́ba jáde lára èèyàn àbí tọ́ wà lásù èèyàn tí èèyàn ò fi ní lè kírun mọ́. ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwọn onímọ̀ àwọn sọ pé gbogbo ìtẹ́ sọ yẹ ọ̀ ń dáńtà àti yìí pé ipò làlúrí tí o ṣe bí àwọn ẹ̀jẹ̀ tá a lè ṣàmójúkú ń bẹ̀ òní yóò máa jẹ́ so ibi táwọn gbé lọ nìyẹn ẹ tábà wo ìpìlẹ̀ tá a ti sọ píríncípù tá a sọ ń pẹ̀lẹ̀ pé gbogbo tó bá jáde lára nǹkan tó mọ́ nítorí mọ́ náà ni so yóò máa jẹ́ so ẹ̀jẹ̀ tó bá ti jáde lára ń tá a pè ní ntọ́mọ́ yàtọ̀ sí ti ọ̀mọ́ bíi ẹlẹ́dẹ̀ so ntọ́mọ́ náà nìpìlẹ̀ ṣùgbọ́n ẹ̀rí tá a lè mú wá tá a fi sọ ikọ́ jẹ̀gbin so kò sí lọ títí ẹ̀rí tí wọ́n sábà máa mú wa ó ní àyà tí mo kàtó ní sí pé kúlẹ̀ ajínigbò fi ma ó xìyà ìlẹ́yẹ muharraman ala tọ́ọ̀mì yẹtọ̀ àmuhu ilà an yakuna mẹ́ta àwùdámẹ́n masfuha àbí ẹ̀jẹ̀ tí ń sàn. tí a bá wọ àyà yìí kí ni sọ̀rọ̀ ń pẹ̀ nípa jíjẹ kúlẹ̀ ajínigbò fi ma ìlẹ́yẹ muharraman ala tọ́ọ̀mì. yẹn pé kò sí nǹkan kan nínú nǹkan tí wọ́n fi ràn mí níṣẹ́ níwáàyè tó jẹ́ pé kẹ́ ẹ mọ́ jẹ sọ ń pa jíjẹ ni kì í ṣe àlámẹ̀rí pé ṣé ń tọ́ mọ́ leléyìí àbí ìṣe nǹkan tọ́ mọ́ a sì ti ṣàlàyé fún ọ yìí pé èèyàn ò lè jẹ nǹkan kò túmọ̀ sí pé kì í ṣe nǹkan tí ọmọ nínú sẹ̀ríà so kò sí tàlásùm láàrin méjèèjì kí sẹ̀rí ò pè nǹkan léwọ̀ yìí pé èèyàn ò lè jẹ́ kọ̀yẹ́lzam kì í sọ̀rọ̀ yẹn ni pé kọjá sí pé nǹkan yẹn ó jẹ́ kí ni o kọjá ẹ̀gbìn so látara bẹ́ẹ̀ ìyẹn fàtẹ́fẹ́ yá sí pé a lè fi gbogbo ẹnu sọ yìí pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni ṣùgbọ́n ètò fi dájú láti lè jáde kúrò nínú ìyapẹ́ ẹnu àwọn àfáà tó strong báyìí kódà tá a rí nínú àwọn onímọ̀ tí ó sọ yìí pé àwọn onímọ̀ ṣe ìpanupọ̀ ní orí rẹ̀ ó ní pé tí ẹ̀jẹ̀ bá ta síyàn lásán kọ́fọ̀ ó fi da ṣùgbọ́n kó fi kírun bẹ́ẹ̀ káwá sẹ́yìn pé irun yẹ ọ bàjẹ́ so ìyẹ kò lẹ́sẹ̀ ńlẹ̀ tó wọ́n lọ́wọ́ àlẹ́. دم بلا سفه كذا أجزاؤما ذكي ولو بالكره لا ما حرما بكنا lára àwọn nǹkan tí ọ mọ ó ní páàtì ara àwọn nǹkan tá a bá dú páàtì wọn amúmìsòro apálẹ̀ bó ṣe ńgbò ṣe pa páàtì ìsókù ń bete páàtì ara rẹ̀ náà kí ni nǹkan sẹ́yìn pé ìtọ́ kọ́kọ́ ń bábọ̀ ní ti ń sẹ̀mí eléyìí nísìn tó ń sẹ̀mí kọ́ sẹ̀mí ṣùgbọ́n àìsẹ̀mí rẹ̀ ti ṣẹ̀ríà ni zokiya ìyẹn ni pé adu ni ìta bá ti dú ó ti di nǹkan tó mọ́ kú gífà ló di ẹ̀gbin so yín sáfà fẹ́ try láti sọ̀nà ìyẹn ni pé àníwò gbà ní tó ti kú tí ẹ̀jẹ̀ rẹ̀ wá ta síyàn lásọ àbí tí gbẹ̀rẹ̀ ta síyàn lásọ séyàn wà fi kírun tó sì ti kú no kíkú yẹ ò túmọ̀ sí pé ọ̀sọ́ di ẹlẹ́gbin ntí ọ̀sọ́ di ẹlẹ́gbin ni kò kú gífà ṣùgbọ́n tó bá kú ní ntaadu nígbà tó kú yẹ ẹ̀jẹ̀ rẹ̀ sì wà lára àbí pàṣẹ ara rẹ̀ á dà sínú pọ́ọ̀tì á sì so lọ́wọ́ àtàsíyàn lásán so nǹkan tí ọmọ ni kàdá àjẹsà ọmọ àdókèyà wàlẹ́wò bìlkúrìhì kódà kó ṣe pé lọ́dọ̀ màlìkíyà kódà kó ṣe pé ń tá pa nǹkan tá a kórira sí jíjẹ rẹ̀ ni. àwọn kankan wà táwọn màlìkíyà kórira sí kéèyàn ọjẹ́ sí ìṣèwọ̀ lọ́dọ̀ wọn lára ẹ̀ ní àwọn ẹranko àbìjà. tá a bá ṣe pé nǹkan tá a pa tí òkú gífà kì í ṣe pé ká dú lọ́rùn nìkan o. kọ́sà ti já sí pé lánàá ṣeré àlàfipá àwọn ẹranko àbìjà ọ̀nà wo fipá wọn ṣé yóò mú yóò dùn ni rárá èèyàn dẹ̀dẹ̀ ni bẹ́ẹ̀ má ti dẹ́dẹ̀ nílànà sẹ̀rí àwọn olóòkú gífà. lọ́dọ̀ màlìkíyà tí èèyàn bá mú bí ẹranko àbìjà tó dẹ́dẹ̀ tó ń ti bó ṣe akórira sí ká jẹ́ lọ́dọ̀ ni bó tilẹ̀ já sí pé èyí tó tẹ̀sùn wà tá a padà ṣàlàyé rẹ̀ nígbà tó bá yá ni pé so najis ni ẹranko àbìjà so nǹkan tó jẹ́ pẹ̀lú pé àwọn mẹ̀lìkì àkórira sí ṣé èèyàn ti pa nílànà ti sẹ̀ríà so ó ti kú ò ní ẹ̀gbìn ìyẹn ni pé kìí ṣe ẹ̀gbìn ṣùgbọ́n káyidà tá a títí tá a fi síwájú náà ni wọ́n máa jẹ́ níta máa fọ́lò ìyẹn ni pé gbogbo ń tọ́ba ti jásí pé ìpìlẹ̀ rẹ̀ ìtọ́mọ́ni ń tọ́ba jáde lára rẹ̀ bọ́dí rẹ̀ gbogbo pàṣẹ rẹ̀ kílò náà o nǹkan tí ọmọ ní kàdá àlùsá ọmọ dúkìá wàláwò bìlkúrìhì láàmà xurìmà láàmà xurìmà ìyẹn ni pé pẹ̀lú kọ́mọ̀jà sí pé ntọ́ jẹ́ wọ̀ láti jẹ́ o tẹ́yìn bá kí ẹlẹ́dẹ̀ mọ́lẹ̀ tó du dídú rẹ̀ ọ̀sọ́ di kọ́sọ́ di nǹkan tí ọmọ so ìyẹn ó sì ó sì clear torí pé ẹlẹ́dẹ̀ fẹ̀ kàtẹ́lẹ̀ àtúnṣe pé lára kí lọ́wọ́ lára nǹkan tí ọjẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ ni. naam. la waskun wa sahmatun wa sahliya. etí afáfẹ́ sọ nísìnyí wà mẹ́tọ́tò báxírí wà mọ́lá dẹ́mẹ́lẹ́ la waskun wa sahmatun wa sahliya. àwọn àyàfi sọ pé aṣọ ìpè ìpìlẹ̀ ò ní pé àlùmẹ́yìtà ètò kú sí tí a pa nílànà sẹ̀ríà kí ẹ̀gbin ni a sì ti sọ ẹ̀rí ẹ̀. ó wá fẹ́ sàlàyé àwọn ìtọ́kù gífà tó ṣe pé àyàfi wà ń bẹ̀ torí pé kèsì gbogbo tó kú gífà lọ jẹ́ nǹkan ẹlẹ́gbin tó mú wa ni wàmẹ́yì tẹ́tù albahari albahari ó ní àwọn ẹran tí ń gbénu omi ẹran tí ń gbénu omi òkú ń bété rẹ̀ kìí ṣe kí ni o kìí ṣe kódà èèyàn lè jẹ́ nígbà tí a bá débi sàlámà rẹ̀ jíjẹ ṣùgbọ́n àlàyé wà ń lọ́dọ̀ àwọn hanabila ká tó kí nǹkan tó lè wọnú orú ìdájọ́ báyìí yóò já sí pé ẹni tó ṣe pé nú omi nìkan ni màá gbé bí kínú ẹja sẹ́jà lè gbélẹ̀ ẹja ò lè gbélẹ̀ tẹ́ bá fẹ́ jálẹ̀ nísìn láàrin ìṣẹ́jú mélòó yóò kù. ṣùgbọ́n àwọn kan wà tó ṣe pé òun là máa pè ní albarmai ó ń gbénu omi ó sì tún gbébo ó tún gbórí ilẹ̀ bó ti lè gbénu omi ló lè gbé orí ilẹ̀ ní irú kí Ẹ? anta ata ejo sejo le gbe gbénu omi so wọ́n sápọ̀ àwọn nǹkan kẹsà wà sá tó pe sí pé ó lè o omi ó sì lè gbé àtẹ̀yí tí ó léwu tó lẹ́nu ọní ayọ̀ gbogbo orú àwọn báyẹ lọ́dọ̀ àwọn hànábìlà kọ̀wọ́nú orú eléyìí kọ̀wọ́nú ru eléyìí so ìtò lè gbénu omi tó ṣe pé tọ́ba worí ilẹ̀ yóò kú òní mẹ́tẹ́sìl báhárì òun náà ló sì iná lọ tẹ̀sùn wọn. wọ́n mẹ́tẹ́sìl báhárì òkú ń bete èyí tó lè bí ẹja nísìn ẹja tó kú tí èyí ṣe pé wọ́n pa ni yẹn sì so fún ẹ tọ́ba ti sin ẹja rí so tẹ̀yìn wa mọ tó jù sápò ó lè fi kírun torí pé kèsì kìíní kèé sẹ̀gbìn ẹ̀rí rẹ̀ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ni ẹ̀rí rẹ̀ sí ní hadith èyí tọ́wà nínú tọ́wà nínú sahih ìyẹn ní pété lálàáfíà ní abu hurera gbawa nígbà tí wọ́n béèrè lọ́wọ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ìkàlára àwọn sàmì pé kúnà narkabul bah ويكون معه معنى القليل من الماء لو توضعنا به عطشنا so a máa ń rin orí omi ẹ̀yin náà sì máa gbé omi òkun ìyẹn ni pé omi iyọ̀ kìí sòkun bíi ni mo gbà lérò ìyẹn ni pé omi tá a máa pè ní sea tí èsè river so ọmọ ní tẹ́sí iyọ̀ nínú tá a bá gba ibẹ̀ a máa ń gbómi dání tá a máa ń sìnrìn àjò omi òkun ní ibùdó kò sí sikini o kò sí mọ gẹ́gẹ́ bí omi iyọ̀ omi tá a sì gbé dání ó kéré tá a bá ní a máa sàlùwàlá pẹ̀lú ẹ̀ so ògbé ọ̀gbẹ́ wa. tá a lè máa omi omi odò omi odò tá à ń gbé omi tá a gbé dání anabi sallallahu alayhi wa sọ fún wa yìí pé huwa tahuru omi odò omi tó máa ní tẹ́lifí ṣàlùwálá pẹ̀lú pé wọ́n tún wá bùkátà sí nǹkan míì tí wọ́n béèrè òun náà ló kú ń ẹ lè jẹ́ so látara ipa lè jẹun àti pé ntọ́mọ̀nì torí pé a ti mú píńsípù kan wáyé pé gbogbo ntẹ́yìn bá lè jẹ ntọ́mọ̀nì gbogbo ndára ti lè jẹ pátá tá a lè mọ ntọ́mọ̀nì òun ìyẹn ni ẹ̀ rí wípé mẹ́yìtàtùl báhárì so nǹkan tí ọmọnì wọ́n mẹ́yìtàtùl báhárì wọ́n mẹ́lẹ̀ dẹ́mẹ̀lẹ̀ bákan náà òkú ń bẹ àyàfi àkọ́kọ́ nìyẹn àyàfi ẹlẹ́ẹ̀kejì ni òkú ń bẹ tẹ́ Eh, òkú ń bẹ ti ń tí ọ̀lẹ́jẹ̀ sọ táwọn kankan wà tí ọ̀lẹ́jẹ̀ bíi kí ni ìrà ìrà ọ̀lẹ́jẹ̀ ìgbín ọ̀lẹ́jẹ̀ gbogbo àwọn nǹkan tí ọ̀lẹ́jẹ̀ pátá òkú ń bẹ ti rẹ̀ nǹkan tó mọ ni wàmálà dàmàlà so nǹkan tí ọmọ ni kí ni ẹ̀rí rẹ̀ yẹ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ àyàfi ìyapẹnu díẹ̀ lọ́dọ̀ àwọn báàdù ṣàfihàn ṣùgbọ́n ogunlọ́gọ̀ àwọn onímọ̀ lọ pé nǹkan tó bá ti já sí pé kọ̀ lẹ́jẹ̀ ẹ ṣe pa máa ń sọ níjọ kíní lẹ́jẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni. so gbogbo tí a sọ pé kọ̀ lẹ́jẹun tó bá kú sí gífà tó tó fi sápò èèyàn lè èèyàn lè fi kírun. èrí rẹ̀ ni pé anabiwa muhammed sallallahu alayhi wa sallam ó sọ pé ìdá wọ́kọ̀ azubaabu fi sọ̀rọ̀ bí ahadikum fọ́lì yàgbẹ́sọ̀kọ̀ kúlẹ̀ ثم يطرأ ثم ليطرأه فإن في أحد جناحيه داء وفي الآخر دواء nínú ẹgbẹ́ wa mi ṣèfà yẹni pé tí èsì tó bá kó sí nǹkan tẹ́ ẹ mú ẹ tẹ̀rí ẹ síbẹ̀ kí ló fà á ànábì sọlọ aláhàlùwẹ̀ sọlọm ní pé ntẹ́ fi síbẹ̀ ní pé tẹ́ fi ní jọ́ lọ ní pé torí pé àwọn àmàjìnlẹ̀ sí i ti bí má jìnlẹ̀ ọ̀sọ́nà ntí ànábì sọlọ́lá àlùsọ́lẹ̀m bá ti sọ nínú hadith tọ́lálàfíà àwa bìlì fẹ̀. so ẹ̀mí rẹ kórira sí kéèsì iṣu mi nìyẹn. torí pé esin tẹ rí un ìyẹ́ méjì lónìí ìkan nínú rẹ̀ àárẹ̀ ní fi máa gbé wa onísì kọ́kọ́ máa ti bọ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì ìwòsàn lọ́jẹ́ so tọ́ba ti lè ti tọ́ aláàárẹ̀ bọ́hùn tẹ́ ẹ̀ fi kejì bọ́ àárẹ̀ ló gbé sínú oúnjẹ kìí ṣe kíni o kìí ṣe ìwòsàn. so àwọn onímọ̀ wa ṣàlàyé pé kí ló fà á tánàbí fi sọ eléyìí torí pé kìí kọ̀ lẹ́jẹ̀ á sọ pé gbogbo ohun tí ọ̀bá lẹ́jẹ̀ náà kíni ó o nǹkan tí òkú ń bete rẹ̀ tí ò ní ṣe kíni gbogbo alásùnmọ́ pé tó bá jẹ pé oúnjẹ gbóná ni so yóò kù síbẹ̀ so gbogbo ohun tí ọ̀bá ti lẹ́jẹ̀ á pé yọ gbàdájọ bẹ́ẹ̀ náà sókè ní pé gbogbo tí ọba ti lẹ́jẹ̀ tọ́ba kú sí gífà àyàfi wà fún wípé ntí kèsè ẹ̀gbẹ̀ni wàmàlà dàmàlà làwọ́sgọ́n wàṣọ́hmẹ́tọ́n wàṣọ́hléyà làwọ́sgọ́n ṣùgbọ́n kèsè bíi ti lizard o ọ fi pe àkèsè ni lizard ọ lẹ́jẹ̀ bákan náà ẹ̀ẹ́ ètù kan tọ́jà pé tọ́ba wà ń lẹ́bàá èèyàn ò lè mọ̀ pọ̀ wà pamẹ́lẹ́ àbíkẹ́dẹ́ ń pè é so ìyẹn náà ọlẹ́jẹ̀ gbogbo àwọn tó bá ti lẹ́jẹ̀ báyẹn so ẹ òkú ń bete tiwọn ẹ̀gbin ni wọ́n ṣe náà. ẹ̀yọ́. إن جز من حي وثقب الريش وصوفا ووبر إن جز من حي وميت وشعر lára àyàfi tó tún wà níbi òkú ń bete sáyẹn pé afẹ́fẹ́ pilẹ̀ ni pé òkú ń bete kí ni ẹ̀gbin ni sọ àwọn àyàfi tó wà mbẹ́ òun là á fà ń ka yẹ tó wò ní jẹ́gbin lára ń tẹ́ ò ní jẹ́gbin nínú òkú mbete pírísípù tí ọ wà fún ni pé gbogbo nǹkan tó ṣe yí pé òun èé sẹ̀mí lára òkú mbete tí ìnira kan ẹran kò ní kàn bí kíni irun nísìn tẹ́ bá fa irun ẹran jù bẹ́ẹ̀ lọ so kò sí nira kankan tí ó kù bá láyé sọ alẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni kò ní kẹ́sì èrò kí pé kẹ́ fà tawọ́tawọ́ o ṣùgbọ́n tẹ́ ẹ dì mú gángan nírun so kò sí kankan tí yóò kù bá so bákan náà lára àwọn nǹkan tó ṣe yí pé tẹ́ ẹ bá wò ó kò ní lẹ́jẹ̀ lára ẹran òní bí egun gbogbo ru àwọn nǹkan báyìí àyàfi wà ń bẹ̀ nínú mẹ́ta níbi òkú mi ti tọ́já sí pé tọ́ba wa, tọ́ba kó sínú omi àbí ọ wà nínú aṣọ èèyàn tó kò ní jẹ́ pé ọba àrùn jẹ́ yẹn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ onímọ̀ ṣe àyàfi ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ṣàfi àwọn gbà yí pé àtijọ́ fẹnu kò lérí pé òkú mbẹ́tẹ́kì ni ẹ̀gbin ni ntí yóò jásí pé a fi ṣe àyàfi ọ gbọ́dọ̀ lẹ́rìí lọ́dọ̀ tèmi kò sẹ́rìí tá a lè fi ṣe àyàfi àwọn nǹkan báyìí so fẹmi tálí ẹgbin ló náà máa jẹ rich yẹ ni pé ìyẹ ẹni pé ìyẹ wọn a máa tú lára ẹyẹ àbí adìẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni tí ò sì ní sin kankan fún ọ so ìyẹ yẹ tọ́ba kó sínú omi àbí wà lára sọ èèyàn lè fi kírun kódà kó sẹ́ pé ìyẹ òkú mbètè adìẹ tí wọn pa mo rò pé yẹn nísìnyí wọtọkẹbù rich wọ súùfù súùfù Eh, irun èyí tí máa jáde la tí àgbo máa wù irun àgbo ọ̀sádàbò rèéṣì wàsúùfún wà wábà wábàr onírun ti ràkúnmí ṣáàr onírun ọmọ èèyàn àbí irun ewúrẹ́ gbogbo àwọn arun tó jáde báyìí láàrò òkú mbètè látara yìí pé kèé ṣe ìsẹ̀mí tí wọ́n ṣe ìsẹ̀mí bí ẹran ṣe ń sẹ̀mí gángan bákan náà ẹran ò lè ní fílìn nígbà tí wọ́n bá ti kí ni o kọ́ kẹ́sẹ̀ ro látara yìí pé wọ́n mú kó lára ẹ̀ àbí wọ́n dì mú lára tó tún wọ̀ bẹ̀ ó ní eegun eegun kọ̀sẹ́ jẹ̀ ń bẹ̀ so gbogbo orú àwọn nǹkan báyìí tó bá jáde lára òkú ń bete nǹkan tí ì ṣe ẹ̀gbìn ni sẹ́ńkẹ́ imam ṣàfi lọ́dọ̀ àwọn ṣàfi àwọn gbà yí pé òkú ń ló ti jáde ẹ̀gbin náà ni ó sì máa jẹ́ kí wọ́n lè rí àwọn tó sọ pé kì í sunkún gbèsè azúrì rahimahullah ìkan lára àwọn tàbí ẹ̀yìn tí ó ti lọ ni ó ní pé àwọn tí ó ti síwájú adrọ́pù náà sàn min sẹ́lẹ̀fẹ̀lẹ̀ ọ̀làmà yẹmtìṣúná bíhà wáyẹ̀dẹ̀hìnún yẹn ni pé àwọn eegun òkú ń bẹ́tẹ̀ eegun àwọn nǹkan tó jẹ́ nǹkan táyì jẹ bíi alfil elephant àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn onímọ̀ tó ti síwájú tòun àwọn onírìfàsì wọn àwọn kìbárù tàbíìn àti àwọn sàhábà wọn a máa fi yarun wọn a sì máa fi ṣe cream sọ tó wá sí pé nǹkan ẹ̀gbin ni àti pé wọn ò ní ṣe kí ni wọn ò ní lè fi yarun so ìyẹn fàdó yá sí pé pẹ̀lú èyí tí àwọn onímọ̀ tí a panupọ̀ lé lórí gbígbà pé azuri ó ń ṣe hikaya ó ń ṣe àlàyé ìpanupọ̀ àwọn onímọ̀ tí ó síwájú rẹ̀ so ó ní so a ṣe pé ẹ̀gbin ẹ̀ a ti pè jíjáde rẹ̀ jíjáde àwọn nǹkan yẹ ká sì lò ó kọ́ sọ kò ní jẹ́ ẹ̀gbin tẹ̀rí nǹkan wà lára ẹran nǹkan mẹ́ta ni tí bí sẹ̀rí àṣìṣe díìlì pẹ̀lú kọ̀ọ̀kan ọ yàtọ̀ níbàámu sí bí wọ́n ti rí lára ẹran àkọ́kọ́ tá a bá gbé látìpìlẹ̀ ẹ rí i pé ẹran wà lára lẹ́yìn rẹ̀ wá ní skin sikini ló bò ó lẹ́yìn rẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá nírun tẹ́ẹ̀rẹ́ ẹran òkú mbete láì ní ìyapẹ́nu àwọn afagẹ́bí ń dá sọ kí lòun ẹ̀gbin ni èyí tó wà láàrin yẹn ẹ̀gbin ló náà ṣùgbọ́n a lè sọ di ìtọ́mà pẹ̀lú dibag tá a padà ṣàlàyé èyí tó wá kọ́lé tí ń ṣe rọ ìyẹn làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sọ pé òun ìṣègbìn rárá ń tiẹ̀ so ìyẹn ni ó sì fi tẹ̀sùn so tí eh, ìyẹ́ eh, ìyẹ́ adìẹ òkú ńgbèsè àbí irun ẹran so kódà kó sẹ́yìn pé ajá láàyè torí pàápàá fi kún pé. وزقب الريش وصوف ووبر إن جز من حي وميت وشاء من حي ìpìlẹ̀ ní wípé gbogbo tí bá ń sẹ̀mí báyìí tó bẹ mú páàtì kan jáde lára ẹ̀ nígbà tí ń sẹ̀mí o èyí tó mú jáde lára ẹ̀ òkú bìtì ni nínú sẹ̀ríà. níbàámu sí hadith tó lálàáfíà tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam tó sọ yìí pé ma òbí من الميتة ما قطع من البهيمة وهي حية فهو ميت ètò ọba mú jáde lára ẹran tẹ́ran yẹn sì ń sẹ̀mí nǹkan yẹ kí ni o òkú mbèsè ni èyí ó clear fáwọn tí máa dẹdẹ nínú ọgbó sẹ́yìn pé sẹ́yìn bá dẹ pàkútélẹ̀ ìgbà míì ó lè gé ẹsẹ̀ ẹran yẹn tẹ́ran yóò sì lọ ẹran ètò wà ńlẹ̀ òkú mbèsè ni sẹ́yìn ọ̀gbọ́dọ̀ jẹ́ torí pé bọ́dì rẹ̀ gangan lódìdí ó ti ṣe kí ni ó ti lọ. so àìmú nǹkan jáde kúrò lára ẹran tí ń sẹ̀mí ìta mújáde yẹ òkú ni ọmọ jẹ ìyẹn ní under sharia islam pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ tábà wá wò ó níbàámu sí hadith yẹn pé gbogbo ń tábà ti mú jáde lára etí ń sẹ̀mí kí ni ká yọ ọmọ jẹ ẹ̀gbin ni yọ ọmọ jẹ so látara ipi ẹ̀gbin ni yọ ọmọ jẹun ṣé irun tá a bá já lára ẹran àbí eh, ìyẹ́ tá a já lára adìẹ ṣé òun náà gbàdájọ́ yẹ níta fàfẹ́ try láti sọ ní pé wọ́sẹ̀gàbò ríṣì wọ́sùfùn wọ́wọ́bà ìjúzà yẹn ni pé tí wọ́n bá kọ̀tọ́ àrè mìnàháyín wàmẹ́yìntìn wọ̀ṣáà yálà lára tí sẹ̀mí ni o àbí lára òkú mbẹ́tẹ́ ni o nǹkan tí ọmọ nìyẹn ọmọ jẹ. so èyíkéyìí irun tá a bá fa lára ẹran tí èèyàn dà sápò àbí ìtọ́jẹ́ ìyẹ́ni tá a fi sápò a sì lè fi a lè fi kírun níbàámu sí àlàyé tí a ti ṣe lọ náà. Ah, bóyá ibi tá a dùn sínú ká lè béèrè torí pé a fẹ́ kọ́ kọjá aago mẹ́fà látara pé inú ramadan la wà. وخمرة إن خللت أو حجرت والزرع يسقى بنجس فنبت lára nǹkan tí ọgbàdájọ mímọ tó ṣe pé tọ́ba wà lára aṣọ èèyàn àbọ̀ já sínú omi kò ní sómi ẹ̀dẹ́lẹ́gbin àbọ̀ wà lára aṣọ kò ní pé ká má fi aṣọ yẹ kírun àbọ̀ wà lára bí tá a ti fẹ́ kírun priamat tá a fẹ́ fi kírun ọwọ́ àbẹ̀ kò ní sọ pé ká má fi kírun. ó ní hamratun in khulilat ọtí tí ó ti wá kú lọtí ọtí èèwọ̀ ni tá a padà ṣàlàyé rẹ̀ ní mímu èèwọ̀ ni kéèyàn ó mu ṣùgbọ́n tí ọba ti kú lọtí bóun ni ó ti kú lọtí ó ti ní bí a ti máa ṣe àwọn ètò à ń ṣe ní fátírì kọ́ni tí à ń sọ ẹ fẹ́ pé ọtí jọ̀hún wọn ó kó lẹ̀ tẹ́ bá ti fílẹ̀ yọ wá lé tọ́ bá lé ni ó máa pààyàn tí wọ́n bá tún fi ilẹ̀ padà yọ padà di omi tí ò ní lè pààyàn mọ́ so gbogbo ẹni tó bá ti máa ìgbà míì wà tó ṣe pé fífi ilẹ̀ rẹ̀ yẹ ni ó sọ di tí ò ní lè pààyàn mọ́ tí ó kà di ordinary omi ìgbà míì sì wà processing wà tí wọ́n lè fi sọ di nǹkan tí ò ní lè pààyàn mọ́ bí kí wọ́n fi bí àdùmọ́sà sí àbí àwọn nǹkan míì tó ṣe pé gbogbo tó lè máa ní ríra ń bẹ̀ yóò ti mú kúrò so wàhámùrà tún ìnkúlélẹ̀tì ìmọ̀ kó jásí pé fún rẹ̀ lọ padà di omi kìí ṣe bí a ti sìn láǹṣọ o torí bó fi bí a bó lọ́dún kan yóò sì máa wà ní ọtí rẹ̀ náà ni. so wàhámùrọ̀tún ìnàkólélẹ̀t tọ́ba ṣe yí pé wọ́n sọ di omi padà tó di omi fún rẹ̀ pẹ̀lú àpanupọ̀ àwọn onímọ̀ ó ti kú òní ẹ̀gbìn ìyẹn là ń pè ní masala alẹ́ ìsèhálà istihala ni pé ìtọ́sẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ gbin ni kó wá change sí nǹkan míì tó mọ́ ṣé àwọ̀ ìpìlẹ̀ rẹ̀ ní àbí tó change sí ìyapa àwọn onímọ̀ wà bẹ́ẹ̀ pẹ̀lú panupọ̀ àwọn onímọ̀ tó bá ṣe é pé ọtí ló change bẹ́ẹ̀ lọ́tí ti jọun tí a sì máa ṣe é ní oko náà nísìnyí tó bá ṣe pé òun ló change fún rẹ bẹ́ẹ̀ nígbà tó omi tó ti kúrò lọ́tí yẹ ó ti di kíni ó ti di ntọ́ba tọ́ba ta sára sọ ó sì kírun tọ́ba wà lára priamat ó sì kírun. ṣùgbọ́n tọ́ba ti pé processing lọ́sọ̀ di ètòfi kúò lọ sí ìyẹn ní ìyapẹ́ inú àwọn afáwà díẹ̀ ó sì wà lọ́ńdà iṣu pé ìtìpìlẹ̀ rẹ̀ jẹ́ ẹ̀gbin tọ́wọ́ change sí nǹkan mi ṣé kìlẹ̀ láwò àbí tó change sí. lọ́dọ̀ àwọn hanabila àwọn gbà pé ìtìpìlẹ̀ rẹ̀ bá jẹ́ gbin kódà kó change jù bẹ́ẹ̀ lọ tọ́ba ti ṣe pé àìnù nàjàsà ni ẹ̀gbin yẹn náà ni ó sì máa jẹ ìgbẹ́ nísìn tí wọ́n da iná sun tó ti wá di eérú lọ́dọ̀ àhànẹ́bílà eérú yẹn tẹ́yìn bá kó sápò ìgbẹ́ náà ló kó sápò tí ò lè fi kírun ṣùgbọ́n lọ́dọ̀ hànàfíyà àti màlìkíyà àti ibn hans rahmatulahi alayhim àwọn gbà yí pé alẹ́xọ́kùnmù yẹ dúró máa ìlẹ́tìhí wùjúdàn wà ádàmà kí ló fà tá a fi sọ yìí pé a lè fi kírun pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ ìgbà tó wà nígbẹ́ nísìnyí ó ti di eérú tó kèé tó kọ ìgbẹ́ níjẹ́ mọ́ ó ti ó ti di eérú tó nígbà tó ti change sí nǹkan míì tó mọ̀ yẹ in tó change sí yẹ láwò ìyẹn ló sì tẹ̀sùn wọn mo rò pé yé nísìnyí tó ìyẹn ló tẹ̀sùn wọn tí ìpìlẹ̀ nǹkan bá jẹ́ gbìn tí ó padà wá change sí nǹkan tí èsì ẹ̀gbin mọ́ so ó ti di mímọ́ nìyẹn ńlá fáà ń sọ pé wà hamratun ìnkúlélẹ́t àwòhùjìrẹ̀t àwòhùjìrẹ̀t àbódòkúta ọ̀nà tó fi lè dòkúta wà dáadáa nísìnyí bí kí wọ́n fi sínú ice block kí wọ́n fi sínú freezer kọ́ wá di block kandi kandi rẹ̀ kọ́ wá jù sápò kọ́ máa fi kírun kò sí nǹkan kan torí pé kì í sọ tí máa ń gbà yẹn. وخمرة إن خللت أو حجرت والزرع ṣé ọtí jẹ́ gbin àbí kéèsẹ́ gbin ìyẹ́pilẹ̀ ń bọ̀ so masala miinu lọ́tọ̀ tá a fọ́ padà sí àlàyé rẹ̀ وخمرة إن خللت أو حجرت والزرع إن يسقى بنجس فنبت bákan náà lára ń tí èsì ẹ̀gbin tọ́jẹ́ ń tọ́mọ ní pé omi ẹlẹ́gbin bóyá omi tí ajá ti tẹnu bọ̀ àbí èsì nǹkan ẹ̀gbin wà ń bẹ̀ kí wọ́n wá fi wẹ́ẹ̀tì nǹkan rúgbìn bóyá bí ẹ̀fọ́ àbí wéédú sẹ́yìn pé tabadika wo ìpínlẹ̀ bó ṣe dàgbà omi kí ló ló dàgbà ẹ̀gbin ṣùgbọ́n gangan ewédú là máa pè ẹ̀fọ́ là máa pè kéèyàn ó kó sápò kọ́ máa kírun kò sí gangan mo rò pé yé nísìn so àní wò pilẹ̀ etí ọ̀dà iná lásìkò ni o láwò ìyẹn náà wà lọ́ndà mọ́sálà ìsìhálà ṣùgbọ́n táwa lè fi nǹkan ẹ̀gbin tá a lè fi gbin irúgbìn tá a lè fún nǹkan abẹ̀mí tá a lè fún jẹ iṣu mi nù tá a padà ṣàlàyé ṣùgbọ́n tá a ń ṣàlàyé nísìnyí pé ìgbà tí wọ́n fi omi tí wọ́n fi jásí pé ní wọ́n fi so omi nìpìlẹ̀ rẹ̀ nítòótọ́ omi ẹ̀gbin ni ṣùgbọ́n tá a bá ti ń wò tá ń pè ẹ̀fọ́ ewédú nǹkan láàmà watermelon láàmà pè é torí pé watermelon nísìn omi nítòótọ́ ṣùgbọ́n mi ti ń kó wá bọ́yọ̀ orí àtàn ni a ti ń lọ ni a ti ń lọ ṣe àbí nǹkan ẹlẹ́gbin ni a fi ń ṣe ṣùgbọ́n omi yẹ nísìn kìí ṣe omi ìpìlẹ̀ mọ́ ó ti di omi tí ó wà nínú eh, inú mélòó yẹn. نعم والزرع يسقى بنفس فنبت في ميتة الإنسان خلف خصص وفي الرماد والدخان رخص في ميتة الإنسان àwáti sàlàyé léyìn tẹ́lẹ̀ gbàyè pé àfẹ́sẹ̀ sàlàyé ń tiẹ̀ ni nípa ọmọnìyàn tó kú lẹ̀ ṣé bó ṣe kú ń sọ ti di ẹ̀gbin àbí kèé sẹ̀gbin ìyapa wà lọ́dọ̀ àwọn màlìkíyà ṣùgbọ́n gẹ́bí ń ta sọ àṣọ pé kì í sẹ̀gbìn fi mẹ́tọ̀ tilẹ̀ ìsàn ẹ̀kọ́lfọ́n kàṣọ́sù ṣùgbọ́n kì í ti gbogbo èèyàn náà níyàpọ̀ ẹnu wa o àwọn ànábì ọlọ́run àwọn gbà yìí pé òkú wọn so ntí ọmọ ní ńlọ́gbàlérò pẹ̀lú wípé kàṣọ́sù ṣùgbọ́n wọ́n ṣe àyàfi sí o fi mẹ́tọ̀ tilẹ̀ ìsàn ẹ̀kọ́lfọ́n kàṣọ́sù wọ́fi rọ̀mẹ́dì wọ́dùkánì wọ́dùkán àti èéfín tọ́sẹ̀ yìí pé ìpìlẹ̀ eru yẹ nǹkan ẹ̀gbin ni ìpìlẹ̀ èéfín nǹkan ẹ̀gbin ni so wọ́n ṣe ọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ àní wò pìlẹ̀ rẹ̀ ntí ó change sí ni àwò wà á rújẹ́hu la kọ́wálé bí tọ́hárẹ́tì fi mẹ́sàtìlẹ̀ ìnsáni hàtàlẹ̀ ṣùgbọ́n èyí wọn nínú mọ́tàbù màlíkíyà ni pé ọmọnìyàn kódà kó kú lẹ̀ báyìí a ti ṣàlàyé eléyìí rẹpẹtẹ tẹ́lẹ̀ ẹni ò jẹ́ ká pẹ́ lórí ẹ̀ mọ́ so ọmọnìyàn tó kú lẹ̀ kò sọ di pé ó ti di ẹ̀gbin hatal kafra kódà kó ṣe kéke fèrè ni wà má mìíràn làhàyè awul mẹ́tìn fasal kàmẹ́yì tètè làhàyè lẹ́dí mìíràn kò hasan. tí wọ́n bá mú nǹkan jáde látara nǹkan tí wọ́n bá mú pààtì kan jáde látara ẹran. bóò láti mà dájọ́ rẹ̀ á mà dájọ́ rẹ̀ látara òkú ńbẹ́tì ẹ̀ tọ́ba ṣe kókú ńbẹ́tì rẹ̀ nta a máa jẹ ni àti pé ńtọ́mọ ni tọ́ba ṣe pé ńta á máa jẹ kọ́ àti pé egbeni ẹ̀gbin ni ọ̀jẹ̀ ẹja nísìnyí òkú ńbẹ́tì rẹ̀ á máa jẹ àbáyé jẹ á máa jẹ tí ń sẹ̀mí téèyàn so yóò sì máa jẹ ṣùgbọ́n ẹran ẹran màálù tọ́ba kú sí gífà tí wọ́n du sáàmà jẹ́ àyí jẹ́ àti pé sẹ́yìn bẹ́ẹ̀ mú pàtì kan jáde lára ẹ̀ nígbà tí ń sẹ̀mí o tí èsì àwọn tá a sẹ̀yà fi ẹ́ tí èsì àwọn tá a sẹ̀yà fi o tọ́ba mú pàtì kan jáde lára pàtì tó mú jáde lára ẹ̀ ẹ̀gbin ni tí ò lè fi kírun ẹ lọ́ fi sọ pé wàmà mìíràn láàyè awil mẹ́yìntì fasọ̀n so ìta abámújáde lára ti ń sẹ̀mí àbí tí ó ti kú lẹ̀ báyìí kàmẹ́yìtàtìlẹ̀ hayè lẹ́dí mìnìhù hasan á wo kí ni òkú ń bete rẹ̀ nígbà tí ń sẹ̀mí kí ni òkú ń bete nǹkan yẹ sèǹtà àjẹ ni àbí kè sèǹtà àjẹ dábàá sọ pé ǹtà àmọ́ àjẹ ni àti pé ǹtà mú jáde òní jókòó mbètè ńgbò yẹ pé ó didi rẹ̀ gan tẹ́lẹ̀ bó kú sí gífà àjẹ àti pé ǹtà bá mú jáde lára ẹ̀ náà kò ní jẹ́ kínní kò ní jẹ́ najis kò ní jẹ́ gbin ṣùgbọ́n dábàá sọ pé ntọ́ba wà láàyè báyìí àbí tí ọba kú sí gífà á ní jẹ òkú ńbete rẹ̀ ntẹ́ wọn mú jáde yálà láàyè wọn mú jáde ọ̀nsẹ̀mí ni wọn mú jáde ni o àbókú gífà ni wọn mú jáde so ẹ̀gbin ni yóò máa jẹ so kádúró síbi káfílẹ̀ láǹfààní ìbéèrè á padà máa tẹ̀síwájú ní eh, oṣù tí ń bọ̀ so pẹ̀lú ògbọ́n náà inú àwẹ̀ náà ni yóò fẹ̀ jẹ́ àbí so wọ́n padà máa kéde fún wa inṣàlá. سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك جزاكم الله خير ẹyí ká mú ẹyí ká mú nọ́mbà àtàwọn ní béèrè naam láti bí báyìí number one two three four five naam number one. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. lórí mi pé lórí ọ̀rọ̀ ti tààrọ̀ wí ni mi fẹ́ bèrè lórí. Eh, ok. náà lórí ìdánilẹ́kọ̀ọ́ lórí ìdánilẹ́kọ̀ọ́ àbí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún eh, nọ́mbà two. asalaamualeykum wa rahmatulahi ìdáàkùn lọ ọ̀hẹ́ na ìbéèrè tèmi lórí èékánná ọmọ èèyàn àti irun tàbá gé pé kí ni ìdájọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn nǹkan tá a bá mú lára lápẹẹrẹ àwọn elétò ìlera wọ́n máa ń yọ nǹkan lára eh, ìnẹ̀kí níbi tí wọ́n ti ń ṣe abẹ́rẹ́ tí wọ́n ń fún àwọn èèyàn lára ìnẹ̀kí ó láwọn nǹkan tí wọ́n máa ń yọ lára àwọn tí wọ́n máa ń kan wọ́n máa ń yọ lára wọn fi compare eh, abẹ́rẹ́ polio tọkàn nínú àwọn professor tó wà lébi yìí sọ̀rọ̀ nípa ẹ̀ ipe kí abẹ́rẹ́ tí wọ́n fún àwọn ìtọ́jú wọn fún wọn ní polio vaccine ipe látara nẹ̀kí ni wọ́n ti yọ látara ọ̀bọ ni ti ń pèsè nǹkan tí wọ́n fún àwọn yẹn ní abẹ́rẹ́ polio vaccine tó so kí ni ìdájọ́ yìí kan. ìkànnà àyàn àti irun ọmọ irun ọmọ nìyẹn akọ́kọ́ ni pé agbọ́dọ̀ wọ̀nyí pé gbogbo nǹkan tó wà lára ọmọ nìyẹn pátá tọ́wá ti pé ń pa ti títà ní èèwọ̀ ni kódà ti mọ irun ẹ̀ èèwọ̀ ni láti tà á irun ọmọnìyàn èèkánná ọmọnìyàn gbogbo tó wà lára ọmọnìyàn pátá so èèwọ̀ ni nínú sẹ̀rẹ̀ islam níbàámu sí ayọ̀lọ́sẹ̀ pé wàlàkàdé karamna bẹ̀rẹ̀ adam so àkọ́kọ́ nìyẹn yálà ọ̀ ń sẹ̀mí ni o àbí kò máa sẹ̀mí so nǹkan ìmọ̀ ní nísìnyí ká máa rí kí wọ́n máa gé pàtàkì yàn káwọn èèyàn sọ pé àwọn ń tà á ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n àwọn àyàfi kan wà bíi pé kéèyàn fẹ́ jẹ́ lẹ̀ fún àánú fífẹ̀ jẹ́ lẹ̀ nípa ikú donate kò sí nǹkan kan nínú ṣẹ̀rẹ̀ islam ṣùgbọ́n kọ́ wá lọ tà á kí wọ́n sọ pé ẹni tó bá fẹ́ ta ẹ̀jẹ̀ kọ́ wá ní kí wọ́n gba ẹ̀jẹ̀ lára ìwọ ní nínú sẹ̀rẹ̀ islam ìwọ gángan ọ̀lẹ́tọ̀ àti tà á kátó aṣọ ìpẹ́lẹ̀ omi ọ̀tà torí pé ntẹ́ èèyàn ní ní máa ń tà so bọ́dì ara ìwọ kọ́ ló ní mo rò pé ti yé nísìnyí so àtẹ̀jẹ́ ó àti èyíkéyìí nǹkan tá a máa fi kódà ibi tí àdánwò délé ayé dé nísìnyí àwọn míì ń ta spam so gbogbo àwọn kan wọ̀nyí rádaràda táwọn kẹfìrí kó wá so ó nìyẹn so èèwọ̀ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n tábà fẹ́ máa sọ nípa mímọ́ rẹ̀ gẹ́bí n ta ti sọ wípé aláṣọ anakunlẹ̀ máa ń fasọ̀lá ànilẹ̀ ayé fàwọ́ tọ́ọ̀fù gbogbo nǹkan tó bá ti jáde pátá lára ń ti ń sẹ̀mí so ìpìlẹ̀ òun náà ni pé kí ni o ń ti ń sẹ̀mí ni. bákan náà gbogbo pàṣẹ ààrẹ gbogbo pàṣẹ àsọ̀rì gbogbo ń ti ń jáde lára ń tọ́ nǹkan tó mọ́ ni gbogbo pàṣẹ ń tọ́ lára ń tọ́ nǹkan tó mọ́ náà ni àti pé ìkànnà ọmọ nìyẹn ń tọ́ ni ṣé ìkànnà bá já sínú omi nísìn àbẹ́yàn gé ìkànnà kọ́ wa nípa pé kọ̀lẹ́tọ̀ kọ́ dànù mọ́sálásí ọwọ́ akó sí inú àpò rẹ̀ pé kóun ò fi kírun tá kóun jáde kó sí nǹkan kan mo rò pé yé nísìn àbí irun obìnrin ìlọ́jà nígbà tí ń kírun lọ ó sì fi sápò rẹ̀ padà sọ pé tó ń ti kírun òun lọ sọnù kò sí nǹkan kan mo rò èyí kan ni o irun ni o gbogbo àwọn kan ìtọ́ mọ́ni ṣùgbọ́n mímọ́ rẹ̀ ọ̀sọ́ di kọ̀sọ́ di títà kódà fún ẹ̀ńtọ́ ní gangan fún rẹ̀ ẹ̀ńtọ́ ní kò lè jẹ́ ah, mi mo ní ẹ̀jẹ̀ mi so ìwọ kò ní ẹ̀jẹ̀ rẹ o so ìwọ kò wọ́n lọ sí ní spam ẹ̀ èèwọ̀ ni kéèyàn ta anything ní ara nǹkan yìí ṣùgbọ́n léèṣẹ́ sọ báyìí pé mi ò gbọ́yé dáadáa pé bọ́yá wọ́n látara ìwádìí ìjìnlẹ̀ pé bọ́yá kí wọ́n mú kankan lára ìnàkí so ìnàkí níbàámu sí ní tá ti sọ tọ́hìr torí a sọ pé kólò ayé tọ́hìn ilẹ̀ alkinze àyàfi tọ́ba sí pé kí ni ọjẹ́ ṣùgbọ́n ibi àlàyé wà ní pé kí ni wọ́n mú tọ́ba sí pé nǹkan tí wọ́n mú ìtayà fi wà ń ni iye ò sí ṣùgbọ́n tọ́ba sí pé part tí wọn ò sì tí ì pa mẹ́ta nìyẹn mọ̀rùpàtì gẹ̀ẹ́sì sìn tọ́ba sí wọ́n pa ìnàkí báyìí ni a fi mú un tí a mú un so iye òsè kankan ṣùgbọ́n láàyè tọ́wá sí pé páàtì ni ìpìlẹ̀ ni wípé so torí pé nǹkan tí wọ́n mú jáde yẹ so òkú mbete ni yóò máa jẹ tọ́wá jókù mbete kí wàá ni ẹ lò fún tọ́wá sí pé kìí ṣe nǹkan téèyàn jẹ sẹ́nu so kìí ṣe wọ̀ torí pé gẹ́gẹ́ tí anabi sọ́lá alẹ́ sọ́lá sọ pé ìnáma xurima akílóhù so òkú mbete ìtọ́jú èèwọ̀ lára ẹni pé ò lè jẹ́ ṣùgbọ́n ó lé ó lè ṣàǹfààní pẹ̀lú ẹ̀ tọ́wọ́ sí pé wọ́n lò ó sí nǹkan tí ò ní jẹ́ pé ọmọnìyàn jẹ iye òsín kankan ṣùgbọ́n tọ́wọ́ sí pé kò wá sóògùn míì rárá ẹ tí ò bá sóògùn míì tó ṣe pé táǹtì tí wọ́n mọ̀ nǹkan tọ́já sí pé àṣọ yìí kọ̀lẹ́tọ̀ kéèyàn ó mọ jáde lára ti ń sẹ̀mí àyàfi kó ṣe pé nǹkan yọ jẹ́ mẹ́ta ni so àwọn awòye sí pé sódépò làlórí àbí kì í sepò làlórí wọlọ́wọ́ àlẹ́ mi. ìbéèrè mi ni wípé nígbà tí ẹ̀ ń ṣàlàyé nípa pé nígbà tẹ́ ń ṣàlàyé àwọn eh, òkú òkú ọmọ ẹ̀dẹ́ ni àti òkú ẹni tí ìṣe òkú mùsùlùmí àti ẹni tí ìṣe mùsùlùmí ẹni bákan náà ni wọ́n mọ̀ pé Quran pé àwọn eh, kèfèrí ní àwọn mùsùlùmí ní nẹ́jísù kí ni àǹfààní pé àdínkù kan náà wà tó tó sọ pé innal mu'min la yanjiz kí ni ìbáṣepọ̀ tó wà nìyẹn ní aláwọ̀ kan ẹlẹ́ẹ̀kejì ni pé eh, jazakallahu khairan ẹ eh, sa ṣokùnfà ìbéèrè yẹn ni pé wọn ò wá ní oṣù so a ti ṣàlàyé ẹ̀rí eh, yẹ wípé nàjásà tó wà ń bẹ̀ nàjásà mànàwíyà ni so pẹ̀lú àyàtẹ̀ fanísìn ẹ̀ ń tó kí o so nàjásà mànàwíyà yẹn ni pé nàjásà tá a fojú rí ni kí ló fi tu sí wípé ẹ kìí ṣe pé wọ́n jẹ̀gbìn gangan bí kò ṣe pé kúfùrù látara ìmọ̀ ṣe kẹfẹ́ rí gan iná fi ń jẹ́gbìn kì í ṣe pé tọ́ba ti á fara kàn wọ́n so pé o ti fara kan ẹ̀gbin so ẹ̀rí ni pé anabi muhammed sallallahu alayhi wa sallam ọ máa ń lo igba wọn ọ máa ń de kẹfẹ́rí mọ́nú mọ́sálásí mo rò pé yé nísìnyí so ọ máa ń bá wọn ṣe ọ máa ń bá wọn lò kódà àyà alukuran sọ pé èyí tọ́ jẹ́ obìnrin nínú wọn àlefẹ́ tọ́ba jẹ́ ahlul kitab so tọ́ba ti pẹ́ ni so gbogbo àwọn nǹkan yìí ò ní jẹ́ nǹkan tí sharia permit ati ṣàlàyé rẹ̀ ni ẹ̀kúnrẹ́rẹ́ ti pé iná mi làyà jù mọ̀fóòmù nìyẹn mọ̀fóòmù sì ní so lára àwọn ẹ̀rí tí ọlẹ̀ nínú usul ìfẹ́kẹ̀ ni so àlàyé ẹ̀ ti lọ síwájú tẹ́lẹ̀ wọ́lọ́ àlẹ́. Àbí whatsapp náà rí. nọ́mbà wa kalẹ̀. sàwọn àríkùn sàwọn àríkùn ọ̀hún ti lọ rẹ̀ rẹ̀. ìbéèrè tèmi ni pé ẹ sọ àwọn ọ̀rọ̀ kan lórí alimisiki lọ́fíńdà alimisiki ẹ wá ọ̀rọ̀ yẹn ò fẹ́ ṣé gbogbo ní tó ń pè ní pẹ́fù ò ní àárọ̀ àbí ẹlẹ́ẹ̀kejì ni pé jálà eh, tí wọ́n máa ń ta máa ń jẹ yẹn so àwọn kan máa ń fi ẹlẹ́dẹ̀ ṣe wọn ẹlẹ́dẹ̀ máa ń fàjà ṣe so ìgbà tó ti wá padà yí ó kọ padà yẹn tó ti di gálà ṣé èèyàn lè máa jẹ. kìí ṣe àlámọ̀rí ọkọ̀ yíyí padà là ń sọ torí pé ọtí nísìn ní tí wọ́n rí wọ́n máa pè é ẹlòmíì ó pè é ẹlẹ́rìn dòdò kò pé kò ní pé nǹkan yẹn ó yí padà torí pé àwọn khasa'is àwọn characteristic tó wà ní ọtí sì wà ń bẹ̀ mo rò pé yẹn ní sè characteristic là ń bá dì o yẹn ni pé ṣé khasa'is nǹkan tí nǹkan yẹn fi ń jẹ́ ẹ̀gbin tó wà lára ẹ̀ àbí èsìsì lára ẹ̀ tó bá ṣe pé characteristic yẹn wà kódà ká change orúkọ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí ni ó sì máa jẹ́ so ẹ̀gbin náà ni yóò sì máa jẹ́ irú ẹ̀ ni àlámàrí ti onígànnà alimisiki àbí lọ́fíńdà àṣẹ gbé kí ni o àpilẹ̀gbẹ̀ á ní tọ́mọ́ni ṣùgbọ́n àwọn onímọ̀ máa ń pe àkíyèsí sí àlùmísìkì torí pé pilẹ̀ tiẹ̀ ẹ̀jẹ̀ ni ọlọ́dọ̀ àwọn onímọ̀ sì ni ẹ̀jẹ̀ kí ni o káwọn èèyàn má bàa máa sì gbọ́ wípé ìtọ́jẹ́ ah, pé ìpìlẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ ni bó wa ni a sì wá máa lò ń làwọn onímọ̀ fi máa pe àkíyèsí sí wípé àlùmísì kíyèsí kí ni o kì í ṣe ẹ̀gbìn ṣùgbọ́n nípa àlámọ̀rẹ́ ti gálà báyìí pé wọ́n máa iṣu yẹ nǹkan tí wọ́n máa ń fà ni ṣé wọ́n máa ń fẹlẹ́dẹ̀ sí àbí wọ́n ń fẹlẹ́dẹ̀ sí so oníranran ọ̀rọ̀ ni máa ń wá ní orí ẹ̀ ṣùgbọ́n tábà yìí pé a fẹlẹ́dẹ̀ sí haram ni mo rò pé ti ẹni sìn torí pé kò síbẹ̀ ṣe lè ṣe ẹlẹ́dẹ̀ tó tẹ́ bá ti fi sí nǹkan wọn a máa fi sí bọ́tà náà so òróró rẹ̀ tí wọ́n fi pìsáfẹ̀ gbogbo bí tẹ́lẹ́dẹ̀ bá ti wọ̀ bó ti wulẹ̀ ó kéré tó irú pàṣẹ́ntéèjì torí ó ti sọ nǹkan yẹn di wọ̀ torí pé òun ò sí lára nǹkan tí máa ń disof ti máa ń yí padà mo rò pé bí anything ẹran ẹlẹ́dẹ̀ tó burú gidi púpọ̀ ni so àwọn tí wọ́n bá sì sọ́ọ̀dì nípa rẹ̀ so wọ́n ti mọ àwọn nǹkan tí à ń sọ yìí sókísà ni pé gbogbo tẹ́lẹ̀dẹ̀ bá ti wọ̀ so haram ni bákan náà so èyí tó jẹ ajá gbogbo nǹkan tí ọba tí àwọn nǹkan tó bá já sí pé nta ìjẹ tó bá ti dàpọ̀ mọ́ ìyàtọ̀ wà láàrin kí nǹkan dàpọ̀ mọ́ nǹkan ìyàtọ̀ wà láàrin kọjá sí pé nǹkan yẹn gangan yí padà fún rẹ̀ sí nǹkan míì mo rò pé yóò nísìn kéèyàn ó mú ẹlẹ́dẹ̀ kó sì pọ̀ mọ́ ẹran màálù kó sọ di pé ẹlẹ́dẹ̀ yẹn ti di òtẹ̀ ṣùgbọ́n kẹlẹ́ ẹlẹ́dẹ̀ àpèjúwe kó di eérú ìyún èyí mọ́ ó ti di eérú so yín tá à ń try láti sọ ìyàtọ̀ wà láàrin kí nǹkan dàpọ̀ mọ́ nǹkan míì àti kí nǹkan ó yí padà kó di nǹkan míì sí nǹkan. gbogbo àwọn tó bá ṣe chemistry wọn ó ti mọ gbogbo àwọn kan tí à ń sọ yìí wọ́n lọ́wọ́ àlẹ́.